الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبكم ولو الله ọ̀rọ̀ Ọ wa lọ́wọ́ kan ọwọ́ adarí ọgbà tí ọlọ́run bá fẹ́ sábà rìn òun na ní ojú ọ̀nà Islam ọlọ́run bá ti ó fi Islam hàn wá ọlọ́run fẹ́ nà wá lọ́wọ́ láti ti Islam náà àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run tọ́gbà òbíṣẹ́ ọlọ́run àtẹ́gbà àbàmọ́pà ọgbà mara lé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọmọ̀yá mi nínú ẹ̀sìn wa ẹjá ló ní máa sáà bá tẹ́lẹ̀ wípé èyí tó dáa jù náà lọ́pẹ́ ìmọ́jú gbogbo òní tó bá lẹ́sẹ̀ pẹ̀lú Quran torí pé Quran ìsálọ̀tò láà lẹ́tà tọ́lọ̀ kọ̀ síwájú ọlọ́wọ́ bá aláwọ̀ sọ́nù á kalẹ̀ àdúgbọ́jẹ́ pé nítorí oríire wa wà á náà láàmà fi ṣètò ẹ̀sìn wa òun náà láàmà fi ṣètò ayé wa wọ́n wà ní mọ́sálásí ó sì kúrà kí ni kúrà ní bọ́mọ sí bẹ́ẹ̀ kí ni àdéhùn ní bọ́mọ sí bẹ́ẹ̀ tọ́lá tó jáde kúrò ní mọ́sálásí òun ní sọ pé ẹ̀sìn ọ̀dá sí ìdókùnmá gbogbo nǹkan wa ti rí bọ̀ ìbùtọ́ lọ ìtọ́ máa wò ìtọ́ máa jẹ ìtọ́ máa mú ìtọ́ máa ṣe ọgbọ̀n tí wọ́n pẹ̀lú àlùkọ̀á nígbà náà lè tó di ẹlẹ́sìn náà. alóhùnba ọba aláàánú fọ́nà àtẹ́wọ̀ Muhammad siwa sallallahu alaihi wa sallam pẹ̀lú àdáyé kura wọ́n fẹ̀ jáde tẹ̀lé ìlànà àtẹ́wọ̀ Muhammad ẹ̀yọ́ mara mi ní mọ́sílẹ̀ hajji fún àwọn ìjọba ní istanbul àtàwọn ọmọ ìyá tó wọ́n wá láti kàràkàrà àtàwátáwá látún láti àtàwátáwá ní ìtòsí gbogbo apáta aláfẹ́ ọlọ́run àti ọlọ́run tó wọ́n fẹ́ ti kọ̀ọ̀kan wa assalamu alaikum wa mi ní ẹ̀sìn lẹ́gbà ẹgbó ti kí ọlọ́wọ́ ìbáhùn àbáwọn ìbáhùn tí ọlọ́wọ́bá láti ó ní wọ́n mọ́ darí ọkọ̀ súnà láti ló wọ́n bí ẹ̀ṣẹ́ àbúgẹ́lì zúmọ̀ á àbíbẹ̀ ọlọ́wọ́ aláwọ̀ á gbogbo àwọn elétò wọ́n kí gbogbo àwọn ọmọ ìyá pátá tí ọlọ́run aláàtò ní láì máa kọ́rọ́ kájọ máa káàkiri a máa pàdé lérí tọ́lọ́run gbogbo apáta àánú ọlọ́run ọlọ́run ti ó kú nínú ìṣẹ̀lẹ̀ wa àtàlàmíyàtò àti ìkọ́tùwa ọ̀tùmátùwa ọ̀tùmátù áhàdìhà ọ̀tùmátù kí ni wọ́n ń pè ní àsàlàfíà àsàlàfíà a máa gbọ́ wípé àwọn kan wọ́n kóra wọn jọ wọ́n ní ojú ọ̀nà táwọn ọmọ ọkọ̀ ní sùúrù náà ní àsàlàfíà a máa gbọ́ sí àwọn èèyàn tó bá ní àwọn ẹ̀yẹ́ àwọn sàlàfíà àwọn sàlàbí yóò tẹ́lá alákùnrin yẹn ohun sàlàbí èyí náà lè sọ ọdún pé èmi rẹ́sẹ̀ ní kìí ánà sàlàbí kí ni túnbẹ̀ ìyá gbogbo láàrú yẹ kí ni túnbẹ̀ àsàlàfíà ẹ̀yọ́ ayá kìíní rẹ̀ sí wọn ẹjẹ́ kọ́kọ́ lè lè mà pé ní àmọ́ni àjù àsàhábà àwọn mìnìhájì sọ̀háàbà ojú ọ̀nà àwọn ẹni eré ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn owó ni wọ́n ń pè ní na àwọn tí wọ́n ń pè ní sálàmù àwọn náà làwọn ọmọ tí wà nẹ́lùwà wa sallam obìnrin ni àbá wa àdì obìnrin ni gbogbo àwọn tí wọ́n mú tún jẹ́ sàhábà gbogbo àwọn ilé yìí là ń pè ní asálà fúsàlì kí wọ́n sàwọn nìkan àwọn tàbí ọwọ́ àwọn tẹ́tẹ̀lé àwọn sàhábà àwọn rí àwọn sàhábà àwọn wọ̀rá nàbí wọ́n rí àbúbákẹ́ wọ́n ní mọ́rù báyìí àwọn wọ̀rá nàbí àwọn náà olórí ilé làwọn náà sálàmù ni wọn torí gbogbo táwọn sàábà bá lọ́wọ́ àtàkì ni wọ́n sàlàyé fún wọn pátápátá lẹ́yìn náà tàbí àwọn tàbí àwọn tí wọ́n ò rí àwọn sàábà àmọ́ wọ́n rí àwọn tó rí àwọn sàábà ẹ̀yọ́ mayá mi nílẹ̀ ìsinmi Ànábì sallallahu alaihi wasallam. Ànábì tó yọ ó ní káyọ̀ lóko lọ́ọ̀kì àwọn tí ẹ̀sìn wọn dáa jù, gbígbàgbọ́ wọn dáa jù, wíwà wọn dáa jù, bí ìbálò wọn dáa jù, tí wọ́n lóore jù, àwọn aláàlàwọn tí wọ́n lọ ọgọ́rùn-ún Lẹ́yìn àwọn tó tẹ̀lé wọn ọgọ́rùn lókè àwọn tàbí ọ̀hún lẹ́yìn náà àtàwọn tó tẹ̀lé wọn àwọn tàbí ọ̀hún tàbí ẹ̀yìn àádìí ìyá ìṣòro àtàlágbà alùmọ̀fàtọ́là àwọn ìṣímẹ́tẹ̀ta yìí àwọn sàhábà àtàwọn tó bá àwọn sàhábà àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn tó bá àwọn sàhábà àwọn eléyìí là ń pè ní asálàbù sọ́ọ̀lẹ̀ àti gbogbo àwọn tó máa ń tún bí ẹsẹ̀ lé eré ẹsẹ̀ wọn. Àdẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam àfihàn àfihàn Allahu alaihi wa àfihàn Rasul sallallahu alaihi wa sallam alaihi. Ọlọ́run bá orí àwọn tàwí ní àwọn Qur'an. أعوذ بالله من الشيطان الرجيم اللهم بارك والسابقون الأولون اللهم سريع وانتوان جوان àwọn ẹni àkọ́kọ́ àtàbíkò àwọn tí wọ́n ti gba wájú ìlànà mọ̀hájìrí ẹwọ́n àṣọ́ nínú àwọn tí wọ́n ṣe ìjìlá lọ sí Madina àtàwọn tọ́pọ̀ àwọn láti lò sáàpẹ̀ ní àṣọ́ àwọn ọba àlá ó ní wọ́n tẹ̀sí náà sábà ọ̀hún bí ìsà ẹ̀ ó fi bí ìsà òbí. àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kéré wọn kà tẹ̀lé wọn ní nígbà wọn lọ tọ́lá wọn náà dé hmm, ní ìsà dáadáa táwọn yẹn ń ṣe làwọn náà ṣe kí ni làwọn náà ṣe ọlọ́run bá ní gbogbo wọn lọ́dí ọ̀lá owó àdìmọ̀ ọlọ́run òun ti jọ́ lóṣù gbogbo wa àwọn ọlọ́run jọ́ lóṣù àwọn sàhábà alùmọ̀hajìlú àtàwọn àǹsọ́ lẹ́yìn náà ọlọ́run wá yọ́ lóṣù àwọn tó tẹ̀lé àwọn sàhábà alùmọ̀hajìlú rọ́bì ọlọ́run ánìhó ọlọ́run bá ti jọ́ lóṣù wọn sí ìdíkọ́ wà ní ọdún ìwájú ó ti parí ìlọ́rọ̀ rẹ̀ lórí àwọn ayé àkùrá ń dáka ìdá bẹ́ẹ̀ nìkan bá kó kan náà sàrábà bí bá máa ń yọ láì sílá rẹ̀ ẹ̀rọ náà ti ọ́nù ìwọ òsì nípa bọ́lọ́wọ́ lọ ní ìtura bọ́lọ́wọ́ ní oúnjẹ ọ̀ ti jẹ́ ọ̀gá méjì àbí àwọn àwọn ilé ìtura ti lẹ́yìn ó ti yàn ọlọ́ọ̀ni àti yọ̀nù sí ọmọ rẹ̀ tó wá فاسقط معنا وأعد له جنات تجري تحت الأنهار ọlọ́run wá ní kọ́dà ọba wọn ọlọ́run náà ti sọ̀rọ̀ ọlọ́run ní ọba wọn àádà ó ti pèsè kalẹ̀ fún àìjẹ́nà tí àwọn odò oríṣiríṣi ọmọ àṣàlálẹ̀ bọ́ọ̀lì tí náà ti ha àbàdà àwọn olóyìn òbí jáde máa tí wọ́n bá ti wọ́n bẹ̀rù àwọn àlùmọ̀hàjìrò wọ́n àṣọ wọ́n tẹ̀lé náà sábà ọ́ ìlú ìta ọlọ́run mọ́ta ìfàwádà sí àwọn ọjọ́ tẹ̀lé wọn lérí dáadáa ọlọ́run bá ní dáadé kẹlẹ̀báwọ́dù àbí ọlọ́run nípa èrè táwọn yẹ jẹ èrè yẹ tó bí ó ọlọ́run àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú gíní pẹ̀lú dáadáa èrè tí wọ́n jẹ òun náà láti jẹ́ náà ọlọ́wọ́ wá ní wọ́n ní jáde mọ́ ẹmọ́ tí wọ́n rẹ̀ ẹ̀ wá rí àwọn tí a tẹ́lẹ̀ sí ìjọba táwọn náà fẹ́ di mùsùlùmí kí lórúkọ àwọn mùsùlùmí táwí àti kí lórúkọ àwọn mùhàjírù táwí kí lórúkọ àwọn nípìnlẹ̀ mùsùlùmù àwọn àǹsọ́rù kí lórúkọ ní tẹ́lẹ̀ mùsùlùmù àtàbíhún nàkọ́ kí lórúkọ tí wọ́n tábíhún tàbíhún kọ́ tábíhún tàbíhìn ẹ̀hẹ̀ adékọ́tẹ̀ máa jẹ́ mùsùlùmí kò tí tó kúrú kí lórúkọ jẹ́ oríkìmí ọlọ́ọ̀bà aláàlú pé àwọn mùsùlùmí ní mọ̀hájìrú lórí pé wọ́n ṣe kíra ọba àwọn ọmọ wọn ní àǹsọ́rù Àwọn tó tẹ̀lé wọn ọlọ́dí wọ́n tẹ̀lé ní sábà oòrùn àtàbí oòrùn. Nígbà gbóyé, òun náà ti gbé Mùsùlùmí ní orúkọ gbogbo wa, àbí? Àwọn ìjẹ́ Mùsùlùmí òun ní ká mọ́ sí orí ìsìnkú ìjọba tí orí ìsìnkú ìjọba tí tọ́ta. Ilé ọmọ jẹ́ Yéṣù fún ọlọ́run ṣe kéde ọlọ́pẹ̀ wa ọ̀pọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́pẹ̀ wa ló lọ. àmọ́ náà wọ́n bá tó ta àwọn òṣèlú ní ní àlùmọ̀hájúrú ọba wọn kan ní àǹsọ́. wọ́n ò bá ọ̀rọ̀ sóbi sọ̀rọ̀ bá àwọn sàrábà yẹn ẹsẹ̀ tí wọ́n gbé ìgbẹ́gbẹ́sẹ̀ yìí tí wọ́n fi wà ní tẹ́ńtà tọ́lọ̀ wọn aláàbẹ̀ ọ̀sí àwọn tọ́lọ̀ wọn fi fún ọlá ní tẹ́ńtà tó ti ṣọ́ káwọn náà gbẹ́sẹ̀ débẹ̀ ẹni bá gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà àwọn sàhábà ni wọ́n pè ní sálábí ẹni bá gbé ojú ẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà àwọn sàhábà ti ń tẹ̀lé wọn bí ìfà kéde bí ìfà kéde pé ń ṣe tiẹ̀ والذين تبعوا بإحسان السلفية هي الإحسان الإحسان إلى الله والإحسان إلى الوالدين والإحسان إلى إلى إلى الجيران والإحسان إلى ذوي القربى والإحسان إلى المسلمين وغير المسلمين قال ماذا يقول ọkọ̀ tí a bẹ́ yọkọ̀ máa yanu tọ́mọ̀ sí alẹ́sọ̀lá ọkọ̀ kan wò kí ló ń se tí wọ́n náà tẹ̀lé àwọn sàhábà bí lè fà àdébà Muhammadu sọ́sọ́ àdébà tí ó yọ ẹgbẹ́ èèyàn ò lè wọ àlìjánà àwùjọ bá tẹ̀lé ojú ọ̀nà àwọn sàhábà ojú ọ̀nà àwọn sàhábà gẹ́gẹ́ ni wọ́n pè ní àsàlàfíyà báwọn sàábà ṣe máa ń ṣe gẹ́gẹ́ bóòlù àwọn sàábà ṣe máa ń ṣe jẹba wọ́n máa ń ṣe bá àṣàbí ṣe ṣe kí ni bá àṣàbí ṣe ṣe. àwọn àwọn ọmọ tún máa gbogbo àyà àkùrá ìjà wa lọ torí pé àgbẹ̀bí ń ṣàlàyé àyà àkọ̀ọ̀kan fún wọn. báwa bá tún kọ̀ọ̀rọ̀ àdùn àwọn ẹni láwọ̀lẹ̀ àdìsí lápẹ̀lẹ̀ wọn jẹ bọ́ọ̀sì wàmínà náà wọ́n yẹ́ ìṣẹ̀rí láwọ̀ ìlànà ọlọ́wọ́ ní àwọn tí wọ́n ra ọkọ̀wọ́ lérí láwọ̀ ìlànà àwọn lè pè ní kéèyàn ọmọ sẹ̀rẹ̀ kọ́lẹ̀ láwù náà kéèyàn bàbá bọ́ọ̀lù láwù náà ni nípa eré orí tàgé náà láwù náà sọ àmọ́gbàtí àbúrà màsú ti dé pẹ́lú ẹmọ́ tuntun kùtù láwọ̀ ìlànà ìfúnná láìláha ìjọba ó sì fọlọ́ wọn ní bá wọn láàyè lẹ́sìn láìláha ìlàwọ̀ ó ní bá fọlọ́ wọn rà lẹ́sẹ̀ta wọn ní àlìkìláwò ní àtàkìtì láàwọ̀ àti ìfọ̀ ẹ̀wọ̀n yára mi nígbà ọ̀rọ̀ wá rí báyìí àwọn òwò láàmà tẹ̀lé ojú ọ̀nà wọn láàfin mọ́ láàrín ṣe gírí láàrín sọ wọ́n lè ọ̀fà àwọn jẹ̀gá ọ̀pọ̀lọpọ̀ náà ti tún sí pé kọ́lẹ̀ àbúláhá wọ́n jẹ̀gá ẹni bá fún ìṣẹ́ ara rẹ̀ mọ́ ó sì jèrè àbáwọ̀ ápùlà àbáwọ̀ wọ́n ní ànábì ò sọ́bà pa ọ̀ wọ́n ní ànábì ní kọ́dé ápùlà àti máa ń zàkà kọ́dé ápùlà àti náà sún zàkà hàlùlà ẹ̀mí tó jèrè náà ni ẹ̀mí tí ọlọ́run bá fúnra ara rẹ̀ pọ̀ mọ́ pẹ̀lú ọwọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ bá ti kó olùdó àwọn sọ́dọ̀ àwọn sàhábà yóò máa tó ìlú yọ̀wọ̀ tó tóbi gbé tí wọ́n lè fẹ́ sára lẹ́nu ní ọlọ́run fọwọ́ alẹ́gbẹ̀rẹ́ aláhùnmá rẹ̀ آت نفس تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها وزكها ولو من قوه والمدبر ذلك وقواه arábìnrin ní sáà ọkọ̀ tẹ̀lé ìyàwó wà láti dáwọ́ sàrúnà sí gbogbo adága tó bá ti fi àti ha àti tàjẹ́ ìjẹ́ arábìnrin ẹ̀rọ ẹ̀rọ àwọn ìyàwó tí àwọn tí ń sẹ́ni ti wà ní sáà ọkọ̀ tẹ̀lé nàṣọ́ra aláàbí fẹ́ ìwọ́n sàrúnà nà sínú kọ̀ àwọn nàṣàrà alátẹ̀wọ́ àwọn tó ní ìmìnú ẹ̀yìn sàrún ti tú wọ́n sàtẹ̀kù sẹ́ni kù ẹ̀rí tẹ̀mítẹ́rì kún mọ̀ sí àdébí yà wà jọ tèmi náà àwọn mùsùlùmí àbáwò wo nìjọ àdébí àdébí yà wà jọ mi àwọn náà fi sí àlá bàlá àti wọ́sàbọ̀ ayé na fẹ́rẹ̀ kọ́wà àwọn náà fi sí tẹ̀mítì kiri kúlù ha fìtà gbogbo wọn wọ́n jò náà àtàwọn tó jò náà béèrè àtàwọn tó jò náà tó wọ́n padà yọ wọ́n kú ìlà wàhìlà àdébí ni ọ̀kan nínú sẹ́kùtì kí náà lẹ́bí tó rọ̀ lẹ́yìn ilé tó rọ̀ àlèfínkọ́ ẹ́ àdájíyà ilé tó rọ̀ oríṣìí kan tó rọ̀ lọ́wọ́ àlẹ́bí ní àwọn ìfínkọ́ kan àwọn onífínkọ́ yẹn àwọn ikọ̀ kan ikọ̀ ló kọ́ wọ́n wájú wáyé ọlọ́sọ̀ wá ní kí ni àdájíyà tí ó ń là pé fínkọ̀ twenty three wọ́n ní tírí kọ̀ọ̀kan nígbà wà nínú àwọn àìsàn àìsàn àtọ́wọ́ àmì ọjọ́ ọ̀gbẹ́ àdìsírí padà nẹ́bìrì máa àdìsí àdìsírí kọ̀ọ̀kan ní àti àlórúkọ àwọn àwọn tí wọ́n bá tó ń tẹ̀lé àwọn sàhábà kí ìlànà ìhíyà yà lọ́sùnlọ́lá àwọn sábà wá bèèrè pé ìdákan àwọn ọmọ ní tírí kọ̀ yẹ tó dé bá àwọn àdínájíyà yẹ tí wọ́n là kó mi ná àlọ́dì ní mọ̀nkánà àdà mẹ́sìlì má àná àlẹ́ gbogbo àwọn tó bá wà lẹ́yìn ìsìláàmù ìtẹ́lẹ̀ ń ṣe lọ́wọ́ àwọn mọ́nà àwọn tó bá ń ṣe nǹkan rí yàtọ̀ ní ìtẹ́lẹ̀ ṣe lọ́wọ́ wọn ti yà wọn ti wọn ti là wọ́n á ní àlẹ́ ìtẹ́lẹ̀ ń ṣe lọ́wọ́ àwọn tó bá ń ṣe ibi tí ṣẹ́wà ní ọwọ́ kú kó ṣe wá lọ lérí ìsìláàmù ìtàkẹ́bí ṣe kí ni ìtàkẹ́bí ṣe ọ̀ọ́lá agbófa ọ̀ọ́lọ́lẹ́ kí ó ẹ̀yìn náà tẹ̀ ojú ìlọ́wọ́ bàbá ọ̀sẹ̀ ìlú ebi ọ̀pá ó sì farada ó sàìsù ọmọ wá ìmọ̀nà káàkiri àdébì láwọn tí ó ń là iná làwọn tó lé pé ìdé ní ṣe lọ́wọ́ ìṣẹ́ wọ́n ti kí ni wọ́n mọ̀ sí tí wọ́n ti ti káàkiri ẹnu ẹ̀ wọ́n sáso tí wọ́n lù bàtí ìmọ̀ká sí ẹ̀ wọ́n gbómi káàkiri àwọn ìjọ lórí ṣé wọ́n fi ìyàwó lẹ̀ fún oṣù mélòó oṣù mẹ́rin nígbà wọn ah, nígbà wọn. ẹnìkọ̀ọ̀kan wá wá sí ìdúgbòlẹ̀ yìí ọlọ́mọfẹ́ ìṣàánú wa ọ̀rọ̀ yẹn padà wá sẹ́ lójú díẹ̀ nítorí wá sí ìdúgbòlẹ̀ yìí ti kálukú ń tẹ ní ara rẹ̀. ẹ̀yọ́ máa yára sí nílẹ̀ òṣìṣẹ́ wa. Ànábì ní àwọn tọ́jẹ́ tó wọ́n bẹ lérí tẹ́fẹ́ ànábì wà lérí ẹ̀. Ànábì wà dárúkọ ara rẹ̀ nìkan. Ànábì ní man kana ala ma ana man kana ala mithli ma ana alayhi wa ashabi. Ibi tí ẹ̀sàtàbí àti jáde yẹn. Àwọn tí wọ́n bẹ oyé lérí tẹ́fẹ́ ìṣe lọ́wọ́ yìí. Tí wọ́n sì dúró lérí táwọn sábà ń ṣe kí ni? Tí wọ́n ṣe. Ìgbà àwọn sábà ṣe, tánú ní ọmọdé

ojú ọ̀nà àwọn sàhábà ni wọ́n pè ní àsàlàfíà balọ́wọ́ ní ààyè wọ̀ sẹ́nà láì sí sàlàfíà balọ́ sọ bẹ́ẹ̀ anábì lọ sọ bẹ́ẹ̀ mọ́tàlẹ́ láàmú fún ọ̀bá wọnú sàlàfíà wọ̀ níwọ̀ sẹ́nà àbọ̀kùnrin náà lábì sọ wọ́n ká nà àdá mẹ́sìn ànà àlè wá àsàbì àwọn ẹgbẹ́ àsàwọn àwọn pèsè sálàfù lẹ́wọ́ àwọn àsàbù rẹ̀ sórí láàrin yóò wọ́n wà ní kò bá sàlàfíà kọ́ ọmọ tó kíkọ́ kọ́ áàdì àwọn fẹ́ràn àtàrí ọwọ́ wa hadith sáàdẹ́bí tí sàlàyé Quran ọwọ́ wa tó júbọ faham sálàsì sáré àgbóyé àwọn sàhábà lérí ayàbọ̀ kan àgbóyé àwọn sàhábà lérí àjúkọ̀ kan sáàbá ti lé wájì rẹ̀ ó wò tani wọ́n ní ká máa tẹ̀lé ànábì àtàwọn sàábà tọ́lá ànábì tí ó yé wa yé pé ẹ̀ láwọn sàábà yìí ẹni ìmọ̀nà ni wọ́n sallallahu alaihi wa sallam ànábì ni fàyín náà wọ́n yẹ iṣu ní ìbò ẹni tẹ́lẹ̀ bá kẹ̀kẹ́ra ànábì ò ní sí láàbà ní àbùkù ẹlòmíì yóò lo òun wà lójú ọ̀nà àwọn sàlàfíà yóò ní àná sàlàfí kì sàlàfí ó wà sàlàfí ìmbà ìmbà ìdíyẹ. kéèyàn jẹ́ mùsùlùmí gidi ni wọ́n ń pè ní kéèyàn jẹ́ sàlàbí anasum ní ìtumọ̀ ẹni pé yìí ń tẹ̀lé ojú ọ̀nà ànábì yìí ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sàhábà ànábì ní fásitì yára ti lábá kẹsìrà ànábì ní ẹni tẹ́lẹ̀ bá gùn dáadáa nù yìí yóò rí àwọn ìjà pàtọ́kọ̀ rẹpẹtẹ fáàdé kọmíṣúnà lọ́dọ̀ wọ́n yóò kọmíṣúnà lẹ́yìn àdébí kan súnà àwọn sàábà ẹ máa tẹ̀lé ọlọ́run ti fún ọgbọ̀nà àwọn ni wọ́n máa ṣàlàyé ìsìnkú ní lẹ́yìn ìgbé tó bá yàtọ̀ súnmi pẹ̀lú àwọn ẹ̀rí méjì ìta kó àyà mẹ́ta yìí ọyẹ kọ̀ọ̀kan pé kọ́sí ánà súnmi yá ní ánà sálàbí ánà sálàbí ánà súnmi àìgbàgbọ́ yẹ́ sì ní ká máa ṣe àtọ̀ láàrin àlò súnà àti sálàbí lóò àwọn ánà súnmi àwọn tẹ̀lé ọlọ́run wà súnà tẹ̀lé kó rọ́ṣìlì lọ́dẹ́ àdàsúnfẹ̀ ìtumọ̀ ni pé àwọn ọ̀háwà ní tí wọ́n tẹ̀lé àdínábì bó ti fẹ́sì wá àwọn mùsùlùmí tí ń tẹ̀lé ẹ̀sìn sáàdẹ́bì gbélé àwọn sàábà lọ́wọ́ tí wọ́n ń pọ̀jà àwọn sàábà ìbádẹ́bì ti gbélé wọn lọ́wọ́ àdìsíkọ́tù nàìjíríà àwọn ìjọ tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà ọlọ́wọ́ àti àwọn sàhábà ni wọ́n pè àdìsíkọ́tù nàìjíríà a jẹ́ pé orúkọ mi dunu àtọ́ ìfọ́tùnú mọ̀tòrò áhùn àdì wọ́n wà ní kẹ́lódé tí ẹ̀yìn fi pẹ̀lú ayé ní sàlàbíyò àtàlàbíyà tẹ́ ìpẹ̀lú ayé gan-an bíbí àmì àwọn àmì àzùbíyà kílò òun dọ̀lálà àti sàtárọ̀. ẹ̀rọ ya ọ̀gá ìlú ni wọ́n ní kò ní da gbogbo sálámì ètò sọ ní pé kò ní da gbogbo rúṣẹ̀ wọ́n sábà ní ìsìlámù ní ìsìlámù àwọn sàábà ó ní kò ní da fún wọn mo ní ẹjẹ́ ọmọ ìpè ìtọ́sọ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀kọ́ tó yẹ kó túbá nígbàgbà kó tó túbá kọ̀ láàrin wọn àtọ́lọ́ láì ṣe bẹ́ẹ̀ yóò wọ̀ ní ilé ayẹsẹ àlà àbíkọ́lá wọn bá fẹ́ torí ó ti ṣe pèlè gbogbo mùsùlùmí lòdò onígbò ti ta gbogbo sọlá jákujàku wáyà kí wọ́n bọ̀ ẹ̀ ẹ̀ jákujàku ẹ̀yọ́ wọ̀nyá mi nílẹ̀ ẹ̀sìn wa alẹ́ mi sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀sọ́ta alẹ́ mi ní sàmásìsà kú bìhá ẹ̀kọ́ súnà àwọn tèmi àti àwọn sàábà yẹn ẹ̀sì mú wà tó wà ní àti nàwájì èyí kọ̀rọ̀báyì nàwájì oníkẹ́sì mú pé ma fẹ́lẹ́ yìí mú yẹ́lẹ̀ ìbọ́lẹ̀ àwọn fẹ́lẹ́ yìí tú ogun tòkòtò ní tẹ́rí èyí tàbí ń fọ́ egun yìí ní ká fífẹ́ kíni òwe lànà mi pa ẹ má mú tẹ́tẹ́rẹ́ ẹ má ṣe kíni owó mú tó ní àà sàlàfíà ti kú náà nígbà táwọn ọ̀sá bá ti ń sọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ń bọ́ sójú ọ̀nà bọ́ déédéé ọ̀là gidi lérí ẹ̀ ojú ọ̀nà ọ̀sá báyìí ọ̀là gidi lérí ẹ̀ alẹ́bùsọ̀rọ̀ láàrín ọ̀sọ́lá alẹ́bìnrin wọ ìyákùn wà mú ìjàgbá àti ìgbòmù ọdọ́wọ́ yí ọdọ́wọ́ yí ẹgbẹ́gbẹ́ àdádálẹ̀ wọnú ẹ̀sìn ohun wàyí nà kúrìlà mọ̀fùdẹ́sọ̀ wọ̀kúnlá bídà àti ìgbàlálà gbogbo bídà pátá ànù ní nínú ẹgbà wá ní wọ̀kúnlá gbàlálà ti rìn náà ànù ní tìyàn síbi kankan àbí kó mú ìyàwó náà lọ́wọ́ àdébì ní ká má dá mi ilẹ̀ lẹ́yìn èwù èyí tó wù ú ṣe àti ìtàwọn sábà ń ṣe kí wọ́n ṣe ẹ̀yìn màá yá mi nílẹ̀ sí wa nígbà tí ọ̀rọ̀ bá wá rí báyìí yóò wá dáa bó kálẹ̀ ìwádìí bó láti rí ojú ọ̀nà àwọn sàhábà alìsìláàmù sàhíì ìsìláàmù tọ́lá làbíà àlejò já a bí ìrọ̀sùn ìsọ̀sọ́lá bàbá ìyá náà wo sàhábà ìsìláàmù tá nẹ́bí mú wọ́n táwọn sàhábà sàlàyé ẹ̀ ó wà sàlàbíyà ó ní wọ́n pè ní àsàlàbíyà kí ló wá dé tó kọ̀ọ̀lẹ́ wọlé ó fọ́ wọlé nítorí pé bá a dẹ̀ mọ̀ sí nígbà tí gbogbo àdìgúnmọ̀ náà ti fán wọ́n ti fán ká eléyìí ní márùn ún nílẹ̀ ìlàjìká máa ní ya ti ní bá ìjà ni ó ní gbogbo ẹni tí ọba mọ̀nà tó ìgbẹ́dọ̀ náà tí ó rí ti wọ́n láyà tọrọ ìjà ní àti sí sí ojú òsì ṣe fi ara rẹ̀ sọ̀tọ́dọ̀ bàbá ìjà ni ní ara tèmi ti sọ́dọ̀ àwọn asálá fún ìrọ̀lẹ̀. alẹ́kọ̀ọ́dìríyà alẹ́kọ̀ọ́dìríyùn ojú ò tí wọ́n láti fi orúkọ ẹgbẹ́ wọn ẹ̀dápẹ̀lẹ́gbẹ́ ètò ní pẹ̀sàlàfíà yìí ṣe ẹgbẹ́ ojú ọ̀nà ni àwọn tó sọ́dọ̀ ẹgbẹ́ padà wá sàlàyé àwọn náà ojú ọ̀nà ni sàlàfíà níbi gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan ni wọ́n pè ní kàlàfíà. àwọn ní ìkànnì ní ara wọn ṣé káfíńsì kan ní làwọn fi ara àwọn ti sí lọ́dọ̀ ṣé eléyìí ṣe bídíà dọ̀làlà nìyẹn àbí. kàfàrà àwọn ènìyàn ahmadiyya làwọn wọ́n fi ara wọn ti sọ́dọ̀ bàbá amadu gula ojú òsì tí wọ́n ìgbé amadu gula làwọn ń tẹ̀lé lọ́dọ̀ àwọn àwọn ọ̀hìn àwọn tọ̀wọ́n láwọn tẹ̀lé Tìjàní àwọn ẹ̀lẹ́yìn láwọn tẹ̀lé ábùkọ́lì àwọn kan àwọn ní àwọn tàwọn oyé Mirza Gulam Ahmad ni ọlá èkó tí wọ́n lójú àwọn kan sì ní mọ́ọ́lá làwọn tẹ̀lé kò sí àdís tó lè káwó kò sì sí ọ̀rọ̀ sálàfù tó lè sí kíni tó lè sọ ní tí mọ́ọ́lá bá wí ó náà lọ eléyìí ọ̀dàrú láwùjọ wa

ó dìgbà tí bá ń ṣe bèbí ṣe ń ṣe wọ́n wá ní ìtò ìṣẹ́ ọ̀nà bí i ṣe bẹ́ẹ̀ ọ̀wọ́n bá lọ àwọn tó fọ́tọ̀ òfin sọ́dá kó là lórí ṣe ń ṣe bọ́rẹ̀ ìṣẹ́ bá dà lóṣù ṣe wa ẹgbẹ́ ọ̀rẹ́ dákùnrin dáàbò lè fà àwọn àbálùbà ní mọ́kàtí màtínà ìgbé ẹ̀dàkùn àwọn tìjà ní àṣẹ́fẹ́ lójú ọ̀nà ọ̀dá ìdúrósọ̀ ní pé wọ́n sí lójú ọ̀nà àwọn ọmọdé yà wọ́n ni wọ́n sí lójú ọ̀nà tàbí líìgì wọ́n ni wọ́n ọ̀láyé báwọn fà mọ́kà wà tí wọ́n kọ́ lọ́pọ̀ sí òsì mọ́tò ẹ̀ báwọn wà mọ̀ wárí àwọn fà wọ́n pé iṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ gbé sínú oṣù wọn àdìkìtàbù wọ̀túnná àti fáàmù sálàmù ìjọ wà ń bẹ́ẹ̀ tí ó bá ti síbẹ̀ kéèyàn ó ti ti máa wá omi omi pure water ẹwọ́n fọ́ sọ́kò sókò mọ́ọ̀sì omi náà wọ́n fún un àmọ́ kò sí ẹ̀yà lóògbé ọgbọ́n mínírà omi ló déjì omi ló mú kò sí èrè ẹ̀rù ìgbẹ̀ bọ́bá mú bọ́lọ́rìn omi ló mú ẹgbẹ̀ lẹ́yìn pẹ̀sẹ̀ ìbámu àwọn akẹrin ìgbà kí lè yóò tó máa béèrè ẹ̀dọ́fẹ̀ ẹgbọ́nà ìfúnmi ní omi pure water tọ́wọ́ ti mú pure water tọ́wọ́ ti mú lẹ́nu kò sí lọ lẹ́nu mọ́ pure water ni wọ́n pè ní àtàlàfíà àdìsáàbù sọ́ọ̀rù Islam tó ṣe kí ni pọ́píọ̀ tọ́ọ̀sọ̀ fún àbá rẹ̀ tí kọ́ pé ó pé ágbàmọ́kùnmọ̀lá àánàkùnmọ̀lá ṣàjọ́dàkùnmọ̀lá ṣàwọ́jàkùnmọ̀lá ẹlẹ́kùnṣẹ́ ní àṣẹ ìbò láti rí ẹ̀rí ẹ̀ Ọjọ́ ìyẹn ìwọ́n tí ó lè wọ́n ti sọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ sábàbí ẹ̀yẹ lẹ́gbẹ̀ẹ́ sábàbí ẹ̀yẹ lẹ́yìn náà ìfẹ́ ṣe yìí àlẹ́bí náà ṣe àmọ́ sí máa lẹ́bí ti ṣe náà lọ́dún kí láńpẹ́ amọ̀sẹ̀ bìdáwù lọ́wọ́ bìdáwù àwọn abẹ́rẹ́ bìdáwù àti bìdáwù àwọn òkú bá kúrò lọ́sùn àlẹ́bí náà yìí tó bóòlù ó lè bìdáwù sí wọn wá rí sùnmí lòun tí wọ́n lọ sí dáhù àwọn àrígbé à mùsùlùmí náà nìkè tí kò mùsùlùmí àwọn mùsùlùmí tí ò sójú ọ̀nà àwọn kọ́lọ̀mùsùlùmí ó wọ́n ti kó lọ́nà wọn nígbà tó ṣe kò nípa lábẹ́ ọdún jẹ́sẹ̀ ọgbọ́n ìṣẹ̀wọ́n ti nígbà ẹ̀yọ́ ọ̀dá mi nílẹ̀ sí wa omi tó mọ́ tí ò sómi bí lẹ́yìn rẹ̀ tó yẹ ti máa mú mọ́ ni wọ́n pè ní àtàlàfíà ayé àdìsílámù àsàfì àsọ́bí ànẹ́sù ìsìlámù tó pé òun ni wọ́n dàgbé ní àtàlàfíà òṣìṣẹ́ wọn náà bí ká dàgbé dá wọ́n fara rẹ̀ sí wọ́n fẹ́ràn kọ́ fara rẹ̀ sí fọ́dọ̀ ẹran àgbẹ̀ ní bàbá ẹlẹ́ran eléyìí ní wọ́n fara rẹ̀ sí fọ́dọ̀ ìyá alábàlà ìyá alábàlà ló kọ́ tí wọ́n sọ ń gbà wọ́n bí àgbẹ̀ ìyá oní amala ẹ àbọ̀ àbá ní káfíńtà àbá káfíńtà mùsùlùmí sì ní kápẹ̀yẹ̀ ní mùsùlùmí kó tó máa wá ṣiṣẹ́ kan ká máa fi ó ti iṣẹ́ yẹ kì í ọ̀tako làákàyè bẹ́ẹ̀ lọ́ta kẹfù àbí tí wọ́n ní àbá káfíńtà wa mo ti sẹ̀ àní tẹ̀lé ojú ó ti máa tẹ́lẹ̀ tí mo wá ń fara mí sí lọ́dọ̀ àwọn sàábà lójú ọmọ ṣe kíni ìjọba tí wọ́n lè wá ní eh, lóòótọ́ àtàlàbí àyà àjọ wa rẹ̀ nìkan kan fún orí kíni adúrú rẹ̀ tí mo kà yìí. ẹ̀yọ́ ọ̀yá àti nínú ẹ̀sìn wa ọlọ́wọ́ bá nínú jẹ́ alẹ́ àlékún ìdí ìbí hàrẹ̀ ọlọ́wọ́ bá ní kò sí ìlera fún mùsùlùmí ni wá kí ló wáá dé ti olùpọ̀pọ̀ nígbà tí bíjà wọlé àbúrò àbúrò abbas ó yẹ ọmọ tẹ̀síwájú ojú wọn tẹ́ fún bí ọmọ tẹ̀síwájú ojú wọn tẹ̀síwájú ojú àbúrò àbúrò àbúrò abbas ó níjọ́ tí ojú àwọn àálù bíjà wọn tẹ́ kí ni yóò dúdú tí ojú àwọn àálù súnà lọ́tọ̀ mọ́bẹ̀ tọ́lọ́sọ̀ mùsùlùmí àálù súnà mọ́bẹ̀ sàhábà àbúrò àbúrò anábì ti ká tẹ̀lé ojú ọ̀dà àwọn sàhábà abúláàbùdà bá ti ní alùsùn náà ní mùsùlùmí gidi nígbà tí fídíà àti ń segin ní ti ń wọlé àmọ́ ti fídíà àti ìyàtọ̀ tàwọn yẹn àmọ́ ti súnà ti yàtọ̀ sí àwọn tó wọ́n tẹ̀lé súnà والسلفيون أيام يعني ليست السلفية منهج ابن من العذاب المتعصبة لرأي شيء أو أستاذ أو مؤسس أو مدير أو أمير فإنما هو منع للصحابة بالإيمان والعبادة والأخلاق والمعاملة كما علمهم الرسول صلى الله عليه وسلم إذا ما تقولي سلفية أيما يعني هنا نقول النبي تقبل عن صحابة لهم تقبل عن صلاة لهم sàlàfíà ìṣe ẹgbẹ́ kan tó ní eléyìí kan lábẹ́ ìjọba àtẹ́kùwà Muhammad sallallahu alaihi wasallam màbá ìgbọ́ ìwáyé ìjọba nábì ìjọba rẹ̀ lọ ní ìdíjẹ́ ayé alẹ́kùnrin jama'a alẹ́bìnrin ọdọ̀ wọ́n ní pẹ̀lú àwọn jama'a àwọn ọ̀rẹ́ alẹ́bìnrin gbogbo jamaa mùsùlùmí ti tẹ̀lé súnà rẹ̀ gbogbo ìsìnkú bá tó dálẹ̀ tó ní adarí tó ní tó ní olùdásílẹ̀ táwọn náà wá ń pe ẹgbẹ́ wọn yẹn ní ẹgbẹ́ tí wọ́n wá ń yapa ìtọ́lọ̀ tá ànábì sọ àwọn ọ̀rẹ́ ni wọ́n pè ní alìhẹ́sùbẹ́jù alìmọ́ta àṣìwò alìhẹ́sùbẹ́jù wọ́n jẹ́ dáhùn يذكر الجواب يذكر الشيطان ويذكر ويذكر الله ألا إن حزب الله هم المفلحون سوى إذا يذكر يذكر نواه أما يسمى سوى نار الإسلاميون غير متعجبين إلا لرسول الله صلى الله عليه وسلم نحن نعم. الإسلاميون أدري يعني الإسلام غير الإسلاميون نار نعم، الإسلاميون متعجبون لرسول الله صلى الله عليه وسلم يذكر الجنة ìjọta àjọ́bí sílẹ̀ ìjọ́nà láwọn àti olóko méjì ọlọ́run sí ní ìjọ tó àwọn ni wọ́n jèrè ìsìnkú láì tọ́wà ní ìkùnà ti sọ àwọn ṣíà tàbí ìsìnkú láì àwọn náà tẹ́ra wọn ìsìnkú ṣètọ́ kí ló dé tó fi jẹ́ nínú àwọn ṣíà wọ́n là ánà àbúwákè wọ́n là ánà umar wọ́n là àti àwọn sàábà Eh, ìyàwó aisha rẹ̀ aláwọ̀ ni ha wọ́n ọrụ rẹ̀ abúsọ́ wọ́n làánà rẹ̀ wọ́n yàwó ànábì kí ni wọ́n làánà ìyàwó ọ̀gá wa eré ìjáàbùkọ lórí burúkú lónà ọlọ́run ọlọ́run ó sà sà ọwọ́ àwọn sí sà ọwọ́ ìyàwó dáadáa ò ní ẹ̀rọ máa yára sí nílẹ̀ ìsìnkú wa. gbogbo àwọn sábà ti ní lágbájá làwọn á tẹ̀lé lọ àwọn àdìgbòkè sàtẹ́bì bàmọ̀dé làwọn á tẹ̀lé lọ àdìgbòkè sàtẹ́bì ẹni tí wọ́n tẹ̀lé lè jẹ́ lárúbáwá ó lè jẹ́ dúdú ó lè jẹ́ ẹnìkan sí ọ wà nílẹ̀ wa ní ó lè wà nílẹ̀ nílùú mòrí yìí adájọ́ pé kì í bàtẹ́bì ẹni tí èsì bàtẹ́bì yùsùn ìwọ̀n yóò kùtẹ́ yóò máa kọ̀lẹ́ láwọn àdúgbò kan yóò sì máa ṣe gbájú láwọn àdúgbò kan tó dá lórí ti ní kúlùkù ní ádámà fàtàwà gbogbo ọmọ náà bí ádámà náà wọlé sí náà máa ṣàtúnṣe wọ̀kẹ́rẹ̀ kàṣọ yìí tàwàbù tó bá ti wá pé gbájú àwọn ìjọ rẹ̀ kí làwọn náà ti jàmá àwọn náà gbogbo àti tẹ̀lé ọlọ́pàá dájú gbájú ọlọ́pàá ọlọ́pàá wa kila tuntun sàlàsílẹ̀ àti kọ́tù wa kila tuntun mọ́ni hajj rasuli wọ́n sàhábà ojú ọ̀nà àwọn sàhábà ni wọ́n ń tẹ̀lé mọ́ni hajj mọ́ni hajj sáà fàdùn mọ́ni olú dàrú o ìgbé wọn ni wọ́n ní mọ́ni hajj wọ́n ní wọ́n ní ìpínlẹ̀ òní mọ́ni hajj wọ́n tọ̀ wọ́n náà ní mọ́ni hajj má bá jẹ́ ìrọ̀ dàrú o títí wàhálà ti kọ́ sí ayé mi ìdí wọ́n pè ní mọ́ni hajj òní bá àdámi ń tẹ́sẹ̀ kiri wọ́n dẹ̀ mi ti ń tẹ́sù wọ́n wà dẹ̀ ní àbítùmọ̀ mí ni wọ́n gbé mọ́ni hajj ni mẹ́ni hajj gángan ni kìlẹ̀ rẹ̀ tọ́wọ́n fọ́mìn hajj wọ́n wá rò pé ìpàwọn lágbẹ́lẹ́ òfin ní mọ́nà àjẹ́ ẹ̀kùn ẹ̀kùn ẹ̀kùn kò ní Islam èyí lè ní mọ́nà àjù lérí àkídà kọ́mọ̀ ní mọ́nà àjù lérí ìbádà èyí lè ní mọ́nà àjù lérí ìbádà kọ́mọ̀ ní mọ́nà àjù lérí àhàlá èyí lè ní mọ́nà àjù lérí àhàlá kọ́mọ̀ ní mọ́nà àjù lérí àhàlá ló jẹ́ àti máa fi pọ̀jù sí àti àtọ́ ìsùn sẹlẹ̀sìyà ìjọ wọn lè yọ máa ṣe tí ẹ̀mí rẹ̀ ti balẹ̀ pé wà nínú àdàwọn sàárà tó fi lè sọ pé alhamdulillah alẹ́sẹ̀lẹ̀sìyà ọ̀rọ̀ yẹn wò ọkọ̀ ìjà bá ṣe mẹ́rin sí kí bá ṣe mẹ́rin sí torí àdìyàwó sẹlẹ̀sìyà wà àwọn tí wọ́n ń pàṣẹ fún ara tí wọ́n ṣe wọ́n ṣe tẹ̀lé àwọn sàmáàbà àwọn méjì náà àwọn aláṣẹ àwọn aláṣẹ èso àdìbòtà sáré lóhùn àtàwọn ọmọ ẹ̀ àtàbùlùgbòlá àtàbùlùgbòlá àtàbùlùgbòló àwọn aláṣẹ èso yóò lóhùn pẹ̀lú tẹ̀lé àwọn sàmáàbà yóò sì máa yapa àwọn sàmáàbà yóò lóhùn pẹ̀lú tẹ̀lé súnà kò sí tara bọ̀ yóò máa ṣe apá kan súnà ọwà lójú ọ̀nà sàábà àwọn sàábà ti kò tó wọ́n kọjá gbogbo ẹ̀fẹ́ àwọn sàábà máa dára mọ̀jìlì tí wọ́n lè tí wọ́n bá ṣe àwọn sàábà ìtàkùnlù wà ẹni súnà ní ẹlẹ́kùn ìbáyé tí ó yẹ ká máa dákọ̀ ìsìnkúgbà ọyẹ ká máa dákọ̀ ìgbà fún ẹ̀sìn ẹjá mọ̀dánáìṣẹ̀ ànílérò tí ọgbọ́ àwọn èrò gbọ́dọ̀ ní wọ́n wọ́ná ọlọ́run ní àwọn aṣọ ojújú wọ́n wọ́ná ibo lè ló wọ́n pọ̀ sí jẹ̀mọ́ inú ojú ọ̀nà tí ọba ti sàlàfíà ni tọ́lá jẹ́ ojú ọ̀nà sàlàfíà ni ẹbí ẹ̀dẹ̀ lọ́lọ́ ní ìbílẹ̀ tó dá tẹ́bí ni àwọn tẹ́bí tó wọ́ná àbàwọn kan nínú tẹ́bí tó ọ̀rẹ́ ẹ̀sán ìwọ́lọ́pọ̀ jù nínú tẹ́bí tó àtàwọn ẹyọ kan àwọn ìwọ́lọ́pọ̀ jù ẹni tọ́rọ̀ ní wọ́n ní kọ́ dáadáa láwọn ó lè jẹ́ wọ́n nìkan sálá bí gbogbo olórí ó lè jẹ́ wọ́n nìkan sálá bí láti gbogbo olórí ó lè jẹ́ ìwé ìṣèlú jẹ́ mẹ́ta ẹni bá ti wà lójú ọ̀nà lẹ́bi tí máa ń sọ sí báyìí lẹ́bi ṣètò pé òní wọ́n pè ní sálà bí kì í ṣe sáfẹ́nu sọ báà ṣiṣẹ́ àwọn tó tún da sàlàbíyàwó iná làwọn aláṣẹ tù kókò bí i àti kúkòrò ẹni bá mú sùn lọ́wọ́ lọ́wọ́ káàmù mọ̀kànlá ló fi náà ó ní yóò wọlé kò ní jáde má ẹni mú tẹ̀síwá lọ́wọ́ káàmù mọ̀kànlá ló fi náà yóò wọlé kò ní jáde má ó lè ṣílí kù ní ó ní tẹ̀síwá tó mú lọ́wọ́ ìbílẹ̀ àyè ṣé bílẹ̀ ilé yìí ọkọ̀ wá sẹ́fẹ̀ pẹ̀lú ọlọ́run àbí bí gàdùn á nàbà ó nígbà tó ti lọ tẹ̀síwá yẹn láti lọ káàbọ̀ ó ti di bèbè níbi àti kánú bèbà lọ́dọ̀ ti bèbè torí pé ó gbajúmọ̀ pẹ̀lú àwọn àlùfíà ìwọ náà yọ ọ wà ju àlùfíà àlùfíà níbi náà àwọn afáwọn tẹ́jà àwọn afáwọn súnà tí wọ́n ní àwọn ọ̀ka sí bídíà téèyàn ọba ti gbé bídíà wọnú ẹ̀ ìbọn ní kọ́rùn kọmọ tó mọ́wọ́ wọ́n wà pé tó bàbá ti tẹ̀síbá àdó lè gbà tẹ̀síbá black green láwọn ọmọ ìfàsẹ́kọ̀ọ́ kan láwọn tó kọ́rùn àwọn ìgbésẹ̀ àwọn ìtàdúrà àti ìtàdúrà àwọn náà wọ́n yẹn nàlẹ́ ṣẹ́kù sẹ́lẹ̀ wọ́n yẹn nàlẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọn lọ sí pé káwọn lò ó ní pé ọwọ́ làwọn ti kiri ọwọ́ làwọn ti lò àwọn ti kì í àtẹ ìwé ọ̀rẹ́ wọ́n fẹ́ tó pẹ̀lú pàdé àti ìsìn máìkì náà pẹ̀lú ìjẹ́ kan náà ni wọ́n lọ sí ọkọ̀ wọ́kà àti ìtẹ̀síwá àti fẹ́kà ilé abẹ́ sọjá ìṣẹ́ kìlọ́mátà ẹ̀hẹ̀ kìyàtì ọ̀tà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àtúntà wọn lọ sí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yára nínú ẹ̀mí wa bọ́dọ̀ bá wá ní báyìí alákọ̀ọ́kọ́ nínú àtàlùsù sàlàfíà àwọn iṣẹ́ tó àmà ṣe tó fi máa fẹ́mi ló fi balẹ̀ pé ọwà sí ọjẹ́ mùsùlùmí tó lálàáfíà ìlú tó lálàáfíà ni wọ́n fi sára sí alákọ̀ọ́kọ́ àtàwí yẹ̀lọ́wọ́n ilẹ̀ tàwí àtàwí ìdílé àbíyà ọ àtàwọn ìdílé àṣẹ ọ̀tàràbọ̀ ọ̀tàràbọ̀ ìgbàgbọ́ táwọn sàábà ní sáàmẹ́bì ní kí wọ́n ní oríṣẹ́ náà tọ́ba ti ń sí bẹ́rẹ́ tọ́hun wọ̀ṣẹ̀ ayé tọ́hun wọ̀ṣẹ̀ àjẹ́ tọ́hun sí ni wọ́n lè bà tẹ́ ìgbọ́nsẹ̀ lẹ́lẹ́ ìwà rẹ̀ ẹ̀rì ẹni tó nínú kan sàràsàrà báyìí òkú tó lọ kọjá gbogbo ẹ̀sìn ẹlẹ́yà tó gbogbo èsì èsì ṣe èkó nígbà tí ó mọ̀ òun kàdá yóò ní ẹlẹ́yà àti àti lágbílì ò lè rí ìsìláàmù àwọn sálàmù tó kọ́kọ́ lọ lé kéwú ọ̀pọ̀lọpọ̀ àwọn amí tí wọ́n ń bo jẹ̀lẹ́báàbù tí wọ́n ń bojú fún ọmọ tàwọn ìdíò bí àríwájú ìdíwọ́n fún láti lé lórí lọ́sẹ̀ ní o ogun gíní gbíjọba ògbé ogun wọ́n ló lè bá gbèké ní pẹ̀lú àwọn àti ọgbọ́ yé débẹ̀ nígbà wọ́n ní lọ súnà ìbora àmọ́ kò ní tàwùdí ẹ̀yọ́ láwọn àbọ̀ nínú mọ́lẹ̀ Yorùbá ẹ́ tí wọ́n dàgbù bàbá àti pẹ́sìlá ti kọ́ sí kàgbẹ̀rọ̀ sórí ilé àánú ilé ìyàtọ̀wò láyé àti àádàfà bùrù ọlọ́ni gbogbo àwọn àdẹ́jọ́ ọlọ́ọ̀ta ara tí wọ́n ta ara sáyé síwájú ìwọ mọ̀nàmà kò sí kan tí a sílẹ̀ àtẹ́ká sọ fún pé pàrí ìdíkọ́ sí kíni kókòtò ìpè kọ́ máa sọ́bà wọ̀nyẹ̀ ká máa sí lọ́nìkan ká máa sí lọ́nìkan ká máa wàrà lọ́gbẹ̀lẹ́ lọ́nìkan ká máa bí ọlọ́nìkan ká máa retí orí ọ̀dọ̀ lọ́nìkan ká máa fọ́ lọ́nìkan sọ́ra ká dúró tọ́lọ́ ká gbára tọ́lọ́ nìkan pàrí ìdílà náà wọn gbogbo wọn ẹni bá wá àtúnṣe àtẹ́bí lọ́dọ́ máa sọ ó ibi tí ó le àbí ibi tí ó pọ̀ jù nínú àlámàrí rẹ̀ òun náà ní kọ́ ọmọ sàkíyèsí ìmánì rẹ̀ lẹ́yìn náà wọ́n mọ̀ wá pèsè sí ti tàwí ìtara wọn sí wọn bá tó jẹ́lẹ̀ tàbí àwọn ní tàwí ìdí ẹgbẹ̀gbẹ̀ ní ṣe gẹ́gẹ́ ó ní fa wàhálà láàrin wa ẹjá fi ẹnìkan tóògù ẹnìkan ti bẹ̀rẹ̀ eléyẹ̀ ẹnìkan kúlẹ̀ ẹjá máa jẹ́ mùsùlùmí àwọn wà gbà àwa àwọn ní ìgbà mú ní ẹ̀yìn lẹ́mọ̀ sí àti àbí ẹ̀rẹ́ máa sọ fáwọn ọ̀fẹ́ sọ fáwọn ẹ̀ pé ewúrẹ́ ó lè sọ́yàn adé dúdú ní kọ́lé tí kọ́ta húnà ọjọ́ náà bàbá pẹ̀lú ló ti jẹ́ pé nígbà tá a ti dé pé ẹ mọ́tò ogun mọ́ ìlú wàhálà ti dé nìyẹn torí tí oògùn làwọn tó ṣe kí ni láti jẹ ọ̀pọ̀ tẹ́ni tó wọ́n kọ̀rọ̀ nípa ní kọ́ọ̀bù rẹ̀ tó di yarí. ó ní kò ní dá mú ogun sára mo ní ọmọ tọ́ǹtọ́ ni mo ní kò ní ta gbogbo ẹni tó wà lórí ọ̀nà àwọn bàbá rẹ̀ wá wà mẹ́ káàkiri bàbá káàkiri bàbá rẹ̀ lórí àdìmọ̀ ní bàbá mẹ́rin ó ti tẹ́kẹ̀lé bàbá mẹ́rin àbí tí bàbá sí mẹ́tọ́ ọwọ́ tálàbí tálàbí ibùn tálàbí ṣe kó ó ní ṣòwò ẹ̀kọ́ lẹ́yìn ogun ogun sàn ó ti báàrùn ọlọ́mọdé kí ni lọ́rùn sí nígbà náà ọ̀pọ̀rọ̀ rẹ ó ti kí ni ó ti dáadé dáadé ó ti dáadé dáadé ní ọ̀nà máa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àdáhàmọ̀lù bí máa bìí káàkiri wọn sún náà sí ìpínlẹ̀ ìbáàdà ìbáàdà tó bá fẹ́ ṣe kò ní sí bíbí à ń bẹ̀ wọ́n máa ṣe pẹ̀lú tí wọ́n ní ká ṣe nínú kùrá àti tí wọ́n ní ká ṣe nínú súnmà. àwọn àti ìdíjà ní àtẹ́lẹ̀ nígbà tá a ní káwọn bàbá ń mú èrè aṣọ títẹ́ wá àti ìdá ìrá àti ká máa ń wí papọ̀ lẹ́yìn tí wọ́n rẹ̀ láwọn ṣe nílé láwọn yàrá sábú wọn. ẹ̀rọ ilé yàtọ̀ wọn pa nígbà tá a rẹ̀ nìkan pé wàlúù nínú ẹja àdínà alákùnrin fa àyè ńlá ẹran súná àwọn fẹ́ràn súná àwọn náà bàbá bá táyà dànù bá bàbá nítorí pé àlẹ́ mi ní yọ àpò àlẹ́ mọ̀lú yóò máa sàmì yọ àpò àlẹ́ mọ̀lú yóò máa sàmì wà yóò lákú jágà jẹ̀mọ́ táyà dànù táwọn òyò jágà táwọn òyò jágà adóyò jágà nínú àwọn ọ̀yẹ́ká wọ́n sàkó wá nílé àwọn eléyìí torí pé tí wọ́n ń sẹ́wọ́ ẹwọ́n ni wọ́n ń takọ̀ bàbá tàbí takọ̀ bàbá I wọ́n takọ̀ bàbá rẹ̀ àwọn takọ̀ bàbá nìkan àwọn takọ̀ ẹni tó bá takọ̀ lónìí a ti takọ̀ tó bá takọ̀ ọmọ bàbá ẹ̀yọ́ máa yá àti ìṣẹ́ ìrẹsì wa àlébìnrin wọ́n máa káàrin ní mọ́mí àlébìnrin ọlọ́wọ́ bá sọ pé wọ́n máa káàrin ní mọ́mí ni wọ́n làwọn mọ́mí ti sàn fọ́tọ̀ lọ́wọ́ àṣúlù àmúrọ̀ ayé akúnlẹ̀ láwọn olùkí yára tó mí àmúrí ìdè ọ̀tọ́ fún mọ̀mí yóò dodo lọ́kùnrin àti lóbìnrin tọ́lọ̀ bá ti bá yẹn ṣe fọ́tọ̀ lọ wọ́n àṣúlù àti tuntun bá yẹn ṣe ìgbà méjì láwọn ìgbà méjì láwọn lóye ìgbà méjì ìgbà méjì ọ gbọ́dọ̀ sọ pé kùrán nìkan lọ́mọ níbi lọ́mọ tẹ̀lé ayà yìí ti ta pọ̀ ó lè mi ìlànàdọ̀ lọ́wọ́ àṣúlù ìyàlọ́wọ́ bá àdá ìwọ́n lọ́wọ́ àṣúlù iṣẹ́ ẹ̀yọ́mọ̀ yọ́ mi méjèèjì lọ́mọ tẹ̀lé ní lọ́mọ tẹ̀lé ọwọ́ ní kòrárì lọ́mọ tẹ̀lé onítẹ̀lé àdínì kọ́lọ̀ lọ́rùn nìkan ló ń gbọ́dá sí kọ́lọ̀ zúlù ọjà kú ọwọ́ náà ọwọ́ náà alábìnrin wọn ní àtọ́ dàgálà kiri wọ́n àtọ́ ní fákọ́lì àbá olóòwò tó wọ́ gbọ́gbọ́ olóòwò ọ̀dẹ́ náà ní ọ̀bọ̀n tí wọ́n jẹ́ lè fi ọwọ́ wọ́n ti tó náà wọ́n sọ fún àwọn ọlọ́wọ́dọ́ máa ń tẹ̀sán àbí àdìgbà lọ́sẹ̀kiri ìdí wọ́n tó fẹ́ òun náà ní sọ́tà àtàbí òun náà lè sáàbù tó ṣe kí ni sọ́ọ̀tì à. ọlọ́wọ́ bá ní ọ̀tọ́ fún ìgbàgbọ́ òdodo lọ́kùnrin lóbìnrin lápapọ̀ lọ́wọ́ wọ́n bá gbé alákẹ́wọ̀n lẹ́yìn gbogbo ẹ̀yẹ tó bá jẹ́ ẹni rí àti ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló gbé kó nínú Islam. ẹ̀yẹ́ bàyá ọlọ́run ọmọ yà ṣe lára ọ̀rọ̀ sílá ẹni bá ọlọ́run àkọsí àtẹ́lẹ̀ ọkọ̀ tó ṣàtọ̀ láàjà kò sí ìlà ó ti sọ̀rọ̀. nínú àwọn àkàtà ìsàlàbíyà àwọn náà ní pé ìbáàdà rẹ̀ lòdì sí ẹnìkan ní máa ti pẹ̀lú àbí ẹnìkan òun máa ń dáwó àti kóṣẹ̀ ìtajà àwọn wà nípa sáà tó sì kírùn níbo ló sì kírùn àwọn méjèèjì náà sì ní ọwà láti wò níbo ló sì kírùn jàmá lẹ́yìn owó lórí tó bá ti tó owó rẹ̀ kírùn lẹ́yìn ní olórí òṣìṣẹ́ sínú àwọn jàmàtíyà torí pé mídíà àwọn olórí kìí mídíà tọ́tọ̀ ìdíkẹ̀ rẹ̀ rí mídíà kìí ìdáfíra ni olùdí ọ̀dà wò ẹ̀sẹ̀ láti olùdí o torí gbogbo bídà kẹ̀kẹ́ ìlà gbogbo kẹfà lè wò gbogbo bídà pàtà tọ́jẹ́ pé kọ̀ọ̀kan tó lọ sí kẹfẹ́ ẹ̀sẹ̀ lágbà ìgbà ìtọ́wá tó lè sí kẹfẹ́ rí ìdílé àti àdá òun mú ẹkọ́ ní sábà wọn náà ọwọ́ àárẹ̀ àbá ìṣúná láti gbòòrò ìwọ́n pẹ́pẹ́ta ìgbẹ́ ló ti gbé wọn lọ́dọ̀ àbáṣúná ẹni bá wọ fẹ́rẹ́ èrè ló ta àbáṣúná wa ọ̀dẹ̀ bí olùdí ilé náà èmi olùdí ìṣẹ́ ìṣẹ́ náà tó ti lọ́kàlẹ́ ti kù ní mọ̀tàkì kù ní ọ ìwà ní mọ̀tàkì yóò tá àtúnṣe yìí tó dẹ́gbẹ̀ wò ní anìkéde ní ìfọ̀ ṣe kí tẹ̀síjà nígbà tó wá ní sọ́dà àti tó lọ́dọ̀ sí ní bàbá kúlọ̀ ní kí wọ́n ní àbáṣúná eléyìí tó wá ní kò sí ẹnìkan Báyà máa ń kírun yàrá ni o. Ọgbọ̀n kí lẹ́yìn rẹ̀, òun náà ti kọjá kí ni? Ó ti kọjá àtà. Mọ̀lúwà ni Mọ̀lúwà gẹ̀ nínú àwọn àlífà tí wọ́n ti yẹ ilé nílẹ̀ àwọn sàábà dé. Wọ́n gbé wútú ọ̀jáde, àbí ìhó gbé mímọ̀ sí jáde nínú ẹyí bì. Ọba tó ṣe wútú àkó tó kírun. Ẹgbẹ́ jímọ̀ làwọn ọmọ ṣe wútú àkó tó kírun. Yí ti sọ, ربنا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونفرحه بالله Gbogbo kan fún ilé yóò, ànábì máa ń kí ọgbọ́n tó ṣe ọgbà àkọ́lá tó ṣe ní ìjà pàpá tó ṣe ṣe o. عباد الله اتقوا الله تعالى وغدا من بوضوع الله. Ìwé ìbàrùn tó bá. يعني ظاهر èyí tàbí ti kírùn báwọn ni ayé gíní ẹ̀yẹ ni tí ń ṣe bídíà àbúwọ́n ni pé bídíà wọ̀n yọ́ kò ní ìsìláàmù tó tọ́wọ́ yọ́ kò ní ìsìláàmù ni kó bá kírùn kò ní irun tó lẹ́yìn tí ìbáṣe lòsùn mọ́sàtẹ̀ ìgbọ́mọ́sí ṣe àfẹ́ṣẹ́ mẹ́sùn ìbádà rẹ̀ òní ti fídí àmì òní ti mùkásíra òní ti gẹ́rù mùkásíra ìbádà mùkásíra òní ká mọ̀ ní ìyá ṣe òní ní kẹta tó wá fún ìbádà láàrin ìjà àdàlá àdúrà ni ìbádà yẹn fídí àmùkásíra ni tí wọ́n sọ fún ìyẹn tí ọba kú ò tí wọ́n sàlàyé fún ọmọ yẹ fún òun bílẹ̀ kò ní ìrùmọ́ àbájáde ní àyìnbá mọ̀ mọ̀kádà mùtẹ́lá tó sì fi yé agbọ̀dọ̀ kí wọ́n rẹ̀ torí táwọn ọ̀dọ́ ìlà ìmọ̀ kẹ́lí sí ìsọ̀rọ̀ ṣírìkù ni wọ́n kù wọ́n máa ń kó ọkọ̀ ẹ̀rẹ́ ní ìsìláàmù ní ìbámu ṣe wọ́n láti wọ́n bí wọ́n wá ní àdébí ìfọ̀pẹ́ ìyá máa ń pe ọlọ́wọ́ bá mi wọ́n láti ṣírìkù bí àgbà ìròyìn ṣírìkù ọlọ́wọ́ bí wọ́n máa ń pè é ṣírìkù òṣìṣẹ́ ọmọ ọmọ wá súnà rẹ̀ ọmọ wá káàkiri lẹ́yìn náà ẹ̀yọ́ yá mi nílẹ̀ ṣe wa èyí ó wà kó tí ó àkàláàtì ìwọ̀n dáadáa àwọn àwọn àwa tọ́ ayọ̀ ìsàlẹ̀ ayọ̀ ìsàlẹ̀ جعلك الله سلفيا الحقيقية ذا خلق عزيز كما أخذه أخذها أخذها كما أخذها أو كما أخذه الصحابة من الرسول الذي الثاني وهو أو صحابة الثاني من زمان الثاني وهو gbogbo bí táwọn sábà gbé làbí lágbàáyé wọn bẹ látara ìwárí wọn náà tọ́ fẹ́ wọ lọ́jọ́ ọ̀nà wọn bóòlù ti fẹ́ ti pẹ̀lú wàrí tó kúnlá yìí mo ní kọ́lẹ́ ẹ̀ka pé kálukú bẹ ní ara rẹ̀ ṣe àwọn ọlọ́kọ́ sí ààrẹ àti bàbá rẹ̀ bí mo sì fi sálábì tí wọ́n sọ fún mi wọ́n ti sálábì oye wọ́n ti fọ́ọ̀tà tó ké tàbí jẹ́ta oníbẹ̀ o oníbẹ̀ o oníbẹ̀ o ẹ̀yọ́ wọn yá mi ọlọ́wọ́ bá aláàbọ̀ àwọn ọmọ tààrà ní wọ́n àwọn àwọn ọlọ́wọ́ bá yáàjì láwùjọ ìmọ̀ yẹ̀ṣà ọmọ sí ara sí àwọn rẹ̀ onísàlàbí o ti kọ ìyàwó mẹ́rin márùn-ún lẹ̀ àlẹ́bìsà sẹ́là ìyàwó mẹ́rin lọ́gbẹ́jọ́ kọlẹ̀ ẹ ọ̀sán tó lóun bàbá kan padà dá padà sílé ìyàwó àbọ̀ àlẹ́bì kọ ìyàwó kan lẹ̀ kọ́ wá jáde sí ẹ̀ wọ́n yí mẹ́ta dáhà láàbò ní sẹ́là rẹ̀ wọ́n àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó àyíṣà pé ìwà náà ti lọ́wọ́ ní polúkúmù ní kọ́ra ó ní ẹ̀rọ kọ́ra tó bá ti wọ́n tẹ̀sí wọn náà ṣé gbogbo tó wà ní kọ́ra ní ìlàwọ́ náà ṣe kí ni ìlà ń ṣe nínú wọn wà wọ́n mú wọlé sálábí lọ aláàbò mú já tọ́ sálábí jẹ ẹ̀yọ́ ọ̀yá mi sálábí náà ìyàwó ní lórí tí wọ́n mú jẹ̀lú báàbù wọ́n mú bá ẹlẹ́hàá ìbò níta sálábí lọ lè ṣe mọ́sínáàtì láàṣà kò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kò sí ìjọba kò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ó ní ọlọ́run wà náà àwọn wọ́n dàbí tún ti àwọn oníjáde nù wọ́n wá ń sọ àìlú ọkọ̀ tí ò ṣiṣẹ́ fún. ẹ̀fẹ̀ fún bọ́ọ̀lù àríyàwó àyàrí ti mẹ́ta nítorí èyí tó lè tọ́tẹ̀lá ní ìlú ọ̀nà yìí tọ́tẹ̀lá àwọn ní ìlú ọ̀nà yìí tọ́tẹ̀lá àwọn ní ìlú ọ̀nà yìí tọ́tẹ̀lá àwọn ní ìlú ọ̀nà yìí Waawa ẹjá ṣe kí ni ẹjá o ní bá wọn tẹ̀sí tí wọ́n ń sìn wọ́n ní àbá yẹn àbá dáadáa ní o ìyá dáadáa ní o àmọ́ kò ní ṣe kí sípáàsì o kò ní ṣe kí ni ṣe kí sípáàsì o àwọn nébọ̀ rẹ jẹ mọ́ aláwọn nébọ̀ kan lẹ́lọ́wọ́ adọ́dẹ́ kìrìsẹ́nì ni wọ́n omi tàbá kó bí mọ́sálásí ni wọ́n mọ́ ní yàrá wọn ilé ni wọ́n mọ́ lásì o ni wọ́n mú wọn wọ́n èyí ká báàkù wọlé wọn yóò sì pèrè orúkọ jésù àbàbọ́ ẹ̀sìn ìjọba ní káwọn bẹ̀rẹ̀ sí pé orúkọ jésù oníkàwọn bẹ̀rẹ̀ omi Táwọn òpin ọ̀tọ́ bá ń lò wọ́n láfẹ́ sí mọ́mí tó mọ́mí tó yọ́ máa fi pé ẹgbẹ́ jésù lẹ́gbẹ́ yọ́ máa lọ sọ́ọ̀sì yọ́ máa fi omi yọ́ máa fi wà ná ẹni wọ́n sì lẹ́ni tí máa ń ṣiṣẹ́ ẹgbẹ́ lọ́wọ́ wọ́n máa ń tẹ́ lòun náà. Wọ́kì wọ́kì. Ọlọ́run ọ̀rọ̀jọ̀ fún Nàfàrà, ọlọ́run ọ̀rọ̀jọ̀ fún. Ọlọ́run ọ̀rọ̀jọ̀ fún. Ó ẹlẹ́sìndé lẹ́yìn náà wọ́n àmàlà àtòmò àwọn tí wọ́n jẹ́ àṣọ́rẹ́jù sọ̀lọ́síyà ààrẹ òun náà ní kéèyàn ọwọ́ fún yẹn kọ́mọ jẹ kọ́mọ àwọn ọlọ́dà tó dé ọ̀nà aláàbò kọ̀ṣẹ́ nìkan tí máa ń tara bọ̀ṣẹ́ tó tà àwọn sàhábà àwọn sàhábà wọ́n ń ṣe iṣẹ́ yàtọ̀ ọ̀rọ̀ náà àṣàlá wọ́n máa wá àlá wọ́n máa ṣe kí ni wọ́n mọ wà láàyè káàkiri kọ́mọ̀ bá jẹ àrámù kọ́mọ̀ bá jẹ ọmọ adájọ́ sílẹ̀ ẹ̀yọ́ ọ̀yá mi nílẹ̀ ẹ̀sẹ̀ wa ẹ̀sẹ̀ ìlà pẹ̀lú wa ẹ̀mí sílẹ̀ wa ẹ̀yọ́ ọ̀yá mi nílẹ̀ ẹ̀sẹ̀ wa ọlọ́dọ̀ ọdún ọdún wa ọlọ́dún kí náà wọ́n sọ àwọn àbẹ̀mẹ́ ọlọ́dún ọlọ́dún kí wọ́n ṣe màtáwò láti fi láyé mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ah, àwọn ẹ̀wọ́n ní ẹ̀wọ́n lọ ẹ̀hẹ́ ìgbàlùkò tí wọ́n bá tó ẹbí títà ẹ̀rọ alẹ́ ẹ̀wọ̀n wọn láti fẹ́ dákò tí a ti sọ láti wọ́ sọ́wọ́sì parí ọ̀rọ̀ wọn tó ṣe lóun mú wọ́n fẹ́ mú ẹ̀wọ̀n wọn ọ̀la ọlọ́gá àti ọláwọ̀ jẹ owó ọwájú òkú sínú ilé ọ̀dá àbàdù ẹlẹ́yà ń gbé ẹgbẹ́ wákàtí àti àti lọ fún àlùjá àbíṣẹ́ lọ́wọ́ fúnnulé wọn ní kí sọ́wọ́ fúnnulé ọjà dé yìí àwọn sọ́wọ́ sọ́ọ́dì àwọn ṣe kí ni àwọn ti ti fọ́ bí ọ̀hún àwọn ìyàwó wa àwọn lọ́dà kí wọ́n gbádùn jù àwọn ìyàwó ìsìn àti àwọn sálábù sọ́ọ̀lì àwọn ẹ̀kọ́ wọn rata àwọn ni wọ́n pọn nígbà tí àtẹ́bìlẹ̀ ti ń wọn lágbà ti lè fífà fún wọn náà lè wọn lágbà lè wọn jẹ jáde lè lórí lè lórí jáde ọ̀dọ́ ni tí wọ́n lọ lábùlá ìgbà gbọ́ nígbà wọ́n débẹ̀ kí ni wọ́n ní àbúrá ìgbà mọ̀ lọ́lẹ́ ṣe ìyàwó rẹ̀ ní àbúrá ìgbà mọ̀ o ọjà dé ó lè pọn ni fún wa àwọn sálàfù wọ́n ní kọ́ ọmọ mi ọlọ́fọ̀ mi níṣẹ́ wọlé lóye ọwọ́ ní alẹ́ sálàfù ẹnu wọn fi dé sálàfù ní ìyá alẹ́ alẹ́ mẹ́rin dọ́kítọ̀ wọ́n wá ní aláàlẹ́ yìí ọlọ́wọ́ máa fi abẹ́rẹ́ rọ̀ ilé mẹ́rin dọ́kítọ̀ ní ẹja ẹjọ́ ìjà wà lọ́ọ̀fẹ́ wọn máa fi dùgbò máa fi dá ọmọdé àgbàdùgbò rẹ̀ ẹni wọ́n pè lọ́wọ́ àwọn ọmọ ẹni ìjà fi lẹ̀ ẹ̀dá bí ẹ̀bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ òṣèlú ẹ̀dá kò tó sọ́rọ̀ wọn bá wọn ọ̀rọ̀ láti jẹmọ́ ilé ìlú kúrò wọn ṣe ọ̀sẹ̀ pàmọ́sẹ̀ àbẹ́kì ilé ìfà ápá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí kẹ́ lọ́lẹ̀ iṣẹ́ kí lóko kẹ́ wá ti sẹ́yìn kẹ́ máa wá tàbáwọ̀ èèyàn tí wọ́n fẹ́ máa bí dáná orí mẹ́lẹ̀ fún yẹ̀wò ó sì dá ní ẹgbẹ́ tọrọ bára lọ wọ́n yá wọ́n fún yàtọ̀ òsìkí ni àbí wọ́n fún ní. àdébì ní sáàbù sọ́ọ́lì kan mọ̀ sí wọ́n wá ń sẹ́yìn àwọn nínú ìtì ọ̀ ọdún mójú tó ohun tó máa dúró wọn jẹun tó fi ní títí ẹ̀rọ sàgbèsì lọ́rùn ẹni wọ́n wé gbogbo ọgbọ rẹ̀ wọ́n wé ìlòkòtò rẹ̀ wọ́n wé gbogbo náfìlà rẹ̀ wọ́n kòkò ṣe ṣe gbájú ẹ̀ tó ṣe tí owó tó jẹ àwọn ìṣẹ́lájú pé ṣe ṣe báyìí owó rẹ̀ tẹ̀sùn wọn òtítọ́ alábẹ́ gbogbo tí ṣe máláyé bóòlù wọ́n ti wọ́n máa kí òun lóòrùn tó lé pé ẹni tí ìṣiṣẹ́ jọ padà jẹ́ ẹni tó yáwó lọ́wọ́ ẹ̀ wọ́n náà lè sọ̀rọ̀ mi. káwọn ti tó iṣẹ́ tẹ wá rí mẹ́rẹ̀ ní ọkọ̀ yẹn káwọn ti wọ́n káwọn ti sílẹ̀ nínú wọn ìbádà láti wà rí láti ìbá wọn ṣe láti ìdí àyà ẹ̀ tẹ ní mẹ́rẹ̀ ní ìrìn là á fi máa mọ̀ yẹn ní ìbádà tẹ méjì ní ma yóò yẹ kó الشرك والبدعة المكفرة من العبادة طبعا بعض الشرك àbúrò sí bídíà tí ma nínú bàdà tí ma mú ìyànjẹ́ kí ni ní kẹfẹ́ rí tọ́ pé àjẹkọ̀ padà ọkọ̀ àdó ọkọ̀ àdó ọ̀sẹ̀ àdí ẹ̀yìn ọdún kó lù láwọn kó ti wáyé yìí ọ̀sọ́ ti rọ́bìkà wọn hà sí rọ́bìkà bídíà kò káńtírà tọ́lá ti dé wọ́n ti yọ ọ́ bọ̀lù pàdé à pátápátá. àmọ́ tọ́lá ti ti dé àgbẹ̀rù mọ̀ká fẹ́ra o ti já ìṣẹ̀ ńlá oye tọ́ọ̀mọ̀ wà fún ìgbẹ́dọ̀ ọlọ́run àmọ́ òtí kò nínú sàlàbíyà pátápátá torí tá ń pè ní sàlàbí àpárapátá orí ẹ̀nà àlè ìsìláàmù sàbí ó sì kú nínú ìsìláàmù táwọn bá wà fún nídà sí méjì méjì àmú káfẹ́ra ọ̀dẹ́ ìlú káfẹ́ra ní tó ń jẹ́ agbóyè pẹ̀lú pé ọ̀kan máa ń fẹ́ kí ni ọjọ́ ìyà ọ̀kan máa ń sẹ́yìn yóò wá jẹ́ fásitì nílí yóò wá jẹ́ lẹ́sìn yóò wá jẹ́ lẹ́sìn kọ́lọ̀ mọ́jà bá wọn tẹ̀ ẹ̀ka kan méjì. nígbà tí wọ́n ti ọmọ ọmọ kàfá ẹni tí ò wọ́n mú un. fún àwọn ọmọ ìgbà tí ìdúró ọ̀gá yóò yẹ ọkọ̀ fẹ́ ni. bàbá yẹn ní bí sèyí tí ó jẹ́ kúkúrú yẹn ọmọ lè sọ àti gbogbo tó máa là á pé káfíìn ni. tẹ̀síkìrì mọ́ ayé àti wà. tẹ̀síkìrì mọ́ ayé àti wà ẹ̀ka fara rẹ̀ dáadáa ẹ̀dùnkúrò máa yá ìrìn sí ní. lẹ́yìn náà ẹni tó lé pé òun tiẹ̀ ó lé ìwà àdékù lẹ́ka tó àbí jíjẹ múmu rẹ̀ ó gbé òfin ọ̀ àní yọ kó ní sàlàfíà àní sàlàfí àti fáàbì òfin sí ọwọ́ ìdúmílà àmọ́ fáàbì èèyàn burúkú sí ló bẹ́ẹ̀ èèyàn burúkú ọlọ́bẹ̀dẹ̀ rẹ̀ ni wá ọlọ́bẹ̀dẹ̀ èèyàn burúkú ló ti ẹgbẹ́ mẹ́rẹ̀ yẹn lámọ̀ọ́dún tó láti ilé wa bó láti ṣe kíkà áná ètò wọn fẹ́ ká ń sọ láti fi máa tún padà fún mi ó lè ti parí ọ̀rọ̀ mi àwọn ìfúnmáàtì sọ̀rọ̀ ti di ìyọ́pọ̀ rẹpẹtẹ kàkà díẹ̀ níbẹ̀ àwọn àmì oláàfin máa fa àwọn sí ọ̀sọ̀rọ̀ sí kò sí wà sí tí wọ́n ṣe kò sí bí tí wọ́n lọ kò sí sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí. Tẹ́lọ́pọ̀ tó ní tàbí bá ti wó oògùn tó ti fi ó ti wó. Wọ́n àwọn náà máa fọ́ra ń bẹ̀rẹ̀ sí ibi ẹbọ wọ́n ti máa tòkó lọ́bẹ̀. Wọ́n máa bá bíbí àjà àti bùkásíra àti gẹ́rú bùkásíra oníbìkẹ́ sálẹ̀. Lẹ́yìn náà, àwọn tá a wí yìí, wọ́n máa sàlàyé báwọn ẹ̀gbẹ́ bíbí àti ayé oléyìn ọ̀rẹ̀yẹ̀ kó nínú ìsìlámù lẹ́yìn náà kò sí ìsìlámù yẹn fún dídí ànábì gbèsè táwọn òkú pléènì ànábì ló wà bẹ̀bẹ̀ ìtàbí ń fẹ́ra àwọn ló bá àti èsì gbogbo àwọn ilé kò nígbà ló má mọ̀ yẹn lọ́wọ́ yóò di pé sàkà ànábì kò mọ́tò àbá yín ń wọ sùn sáyẹn ń wọ sùn ní ẹ̀rẹ̀ wọ́n ká à ń gbọ́ wẹ̀ ní sọ̀rọ̀ kí ní sọ̀rọ̀ ayé lẹ́yìn àwọn sàrẹ̀dùnmùn àwọn tẹ́lẹ̀ máa ń ní ṣèṣì náà sí ìdálẹ̀ mùsùlùmí ẹlẹ́sẹ̀ wọn ó wọn nípe yíkí ni káàfì wọn nípe ní káàfì o lẹ́yìn náà láì àtọ̀mùn ẹ̀lẹ́gẹ́ ìrọ̀sùn wọn ò sì ní mú ìlú kan lè bàtà wípé Saudi òun ni àwọn àfa wa lè kárọ̀wà lẹ́yìn Saudi aláwọ̀ àfa àtàlà ní ìyàgbé ìláyé mọ́ lè bàtà àwọn àwọn àtàlà ní ìyàgbé ìláyé mọ́ gbogbo bí táà bá àtàlà mọ́ bá ti wà ọ̀nà bí ìjọba tó lágbàá ńlá yé òun náà ni wọ́n máa darí ọ̀rọ̀ sọ́dọ̀ ẹ̀ pé àpá àtàlà tí yóò tẹ̀lé ìjọba báyìí wọ́n ti máa tẹ̀lé torí mọ̀ nǹkan kí wọ́n tẹ̀lé ẹni wọ́n tẹ̀lé wọ́n ní náà tẹ̀lé náà wọ́n ní náà tẹ̀lé òun náà tẹ̀lé báwọn nínú wa tẹ̀lé wa tẹ̀lé à àlùkòrán àti súnkà ní àdébì fi kalẹ̀ fún wa nígbà tí ń lọ àdébì òbára àti ìtọ́lẹ̀ fún wa yéé gbogbo tí ó wà ní sọ́ọ́dí lọ́dà yéé gbogbo tó wà níbẹ̀ ní òṣèkiri ní ọ̀dà ìtọ́kadà làwọn ọmọ òṣèkiri láwọn ọ̀dà ìdìbò tó kà pọ̀ ìlú ìlú ìgbé máa ti sáà máa lọ ìdè ní máa wà àwọn ìwà wọn ti wẹ̀ Lẹ́yìn àláwò láwò fi àwọn àwọn ṣe lálọ́wá pọ̀sọ̀ kó fún mútó, tọ́bá ilé dídá ní àdíbẹ̀rẹ̀, ìmọ́mù arábù rẹ̀, tọ́bá láti dídá àdíbẹ̀rẹ̀, ìjọ́ pẹ̀sàdàbẹ̀rẹ̀, ìmọ́mù àdúrà fún aláwọ̀ tààlà wọ́n lọ́pọ̀ wọ́n lọ́pọ̀ àti bọ́ta wọn ló fún wọn tí wọ́n bá dé ẹja ṣe kíkí náà wáyé fún àti kíkí nígbà pé sàlọ̀ fún yẹn yẹn à nípa àwọn àwọn fún lọ́wọ́ sọ. àmọ́ èyí kì í ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ ọmọ ọmọ tí wọ́n ti lẹ́wọ̀ ṣe kíkí lẹ́wọ̀ ṣe. àwọn àlẹ́ àbí ẹbí àwọn ará àbí kan àwọn ẹbí kan ẹbí kọ́ àbáwà lẹ́gbẹ̀ẹ́ ní àbáwà lọ́rin kí ní kálukú bí mẹ́rin tọ̀lọ̀bí ọ̀sẹ̀ tẹ́lẹ̀ o sábà ní àbáwà ní ìbá kọ̀rẹ́ àkọ̀ọ́sẹ̀ kí ni ọkọ̀rẹ́ tọ́wọ́sẹ̀ wọ́n gbà pé ọ̀rọ̀ ìlànà tọ̀lọ̀bí ẹ̀yìn ọwọ́ amúdé òwe pé tí ó bá ti wí wọn náà lọ́rọ̀ tí ó bá gbàgbó lọ́gbọ́ wọn àyè láti mọ́ náà alẹ́ ìtìlá ẹni tí kì í lọ́mọ sọ pé tó ti sọ tẹ́lẹ̀ wọn sọ mọ́ káwọn wọn wá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ wọn ní sí bá tẹ̀lé kọ́lẹ̀ ní àwọn sẹ́wù náà ń tẹ̀lé àwọn dára ń fàtì àwọn bí àgbà tàbá ní ibi sẹ́wù kan ṣe tọ́jà padà mẹ́bí sẹ́wù yẹn lákòó àwọn wá jẹ orúkọ tí sẹ́wù yẹn bá jẹ ìmọ̀lẹ́dá pàtó nǹkan mi ní àwọn mọ̀sáì tó túnlá ìfọ̀ pàtẹ́sì pẹ̀lẹ́bí ọ̀rọ̀ kan àti gbogbo ọ̀rọ̀ ìlú wọ́n mọ̀ dájú fún ní ẹ̀rọ ọ̀rìkì lórí pẹ̀lúmí tó bá ti mú àbá àtàbẹ̀ àtàbí ìlú wọ́n náà ti di kí ní láì gbàgbọ́ ó ti tó ti di ẹlẹ́gbẹ́ láì gbàgbọ́ ó ti sọ̀rọ̀ pé káwọn ìbọn ti gbàgbọ́ lọ́gbàgbọ́lọ́ sábà tó lè gbàgbọ́lọ́ wọ́n máa lè tẹ̀lé kúrò yóò kàlọ́ náà lọ olùkọ́ sí yẹ́ nìkan ká tí wọ́n lè dá ọ̀rọ̀ padà sí ọdún pé yóò sọ̀rọ̀ wọlé ó ní ìlà sọ́ọ̀rì hálùsọ̀ ó lè ní sípẹ́ sàárè àlẹ́ sọ̀hámà ó lọ ní ká tí wọ́n lè kọ́rọ̀ sí ẹ̀kú ẹ̀yọ́ máa yá mi nínú ìṣòro wa nínú láwọn tí máa wọn sọ̀rọ̀ síyà òun náà ti pé wọ́n yé jáde sí àwọn eléré wọ́n ní ẹja ìṣẹ́ tó tẹ̀sí o ẹja ìyàdáwó ẹ̀yà ọkùnrin ọwọ́ ẹ̀dẹ́lẹ́wọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ọjọ́dáwọ́ alẹ́lẹ́gbẹ̀ẹ́kọ́ olórin burúkú ní ọwọ́ onídàáfọ́mọ́wọ́ táwọn ọmọ fẹ́ ìdá àtàlàbí nínú ẹ̀dá yẹ́ fàájú ẹ̀dá yìí torí àwọn ti mọ̀ sí àjẹ́lẹ̀ tó fún ayé pé ẹ̀ àwọn eléyìí kan bọ̀ olóṣòro ni wọ́n kàn dára ni wọ́n ẹ̀kọ́ sí àti ìrẹsì tó wọ́n kẹ wọ́n fi àbá kékeré gbá àwọn àbá àgbàdàbí ẹ̀ òsì ní máa lọ́dọ̀ ọba kí wọ́n máa lọ lè yí ilé ní kíni lérí rọ́ nígbà ha á ń tọ́ lórí kúrú wà á ń tọ́ lórí kúrú ọ̀sà ìgbà ní lọ dáa jù kò sí tàbí dáa tó báyìí à ń kó orun bà wọn sàábà ní ọgbà yìí yàtúrà ọba yẹn ti mọ̀ pé ọba yẹn mọ̀ pé wọn náà mọ̀ pé òun fẹ́ ta àbá àtàlà bèbè lẹ́yìn náà wọn mọ̀ ìmọ̀sàdúrà ìmọ̀sàdúrà ìmọ̀sàdúrà fáwọn ẹgbẹ́ rí wà nínú àwọn sálámù sọ́ọ̀lẹ̀ gbogbo ọ̀nà ẹ̀já bọ́ọ̀sì ẹ̀ eléyìí ni wọ́n kò sí ẹ̀yọ́ sí kí ni èyí ó sì máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú rísímà pẹ̀lú kí ni pẹ̀lú rísímà ẹ̀yọ́ máa yá mi wọ́n láti sọ fún náà àwọn táwọn yìí lùkàfẹ́rù náà ẹgbẹ́ náà ni wọ́n yahudi kèfèrí nasara kèfèrí gúúsì kèfèrí ni majusi kèfèrí ni ayélujára kèfèrí ni aláwo kèfèrí ni ẹlẹgbẹyẹ àti kèfèrí ó wẹlé ọba ti kàfàrà wọn lọ sí wọn kàfàrà ni wọn ni wọn sọ pé eh, ọlọ́run tó ká lóko tó fẹ́ eh, eh, ẹ̀yìn náà fara ẹ̀yìn náà sọ̀rọ̀ àyè ẹ̀ ẹ̀ tí mo bá yà ìkẹlẹ́ padà wọn náà bóyá àwọn ẹni wọ́n padà wọ́ àìsẹ́ni ẹ̀sùn wọn lẹ̀ fún yàrá wọ́n sọ pé làwọn ìka padà lè fi àkọ́ nínú ìlànà láti sọ̀láàdà nínú lè fi àkẹ́kọ̀ọ́ nínú àlè kìtà bí wọ́n lè kó sí sí. ẹni náà wọ́n pè ní kébèrè àwọn náà wọ́n pè ní kébèrè. wọ́n wá lè sọ fún ọmọdé kébèrè àwọn ọ̀sán ìlú wọn mọ̀ fọ́ra. wọ́n yà fún sáyà lágbẹ́jẹ́ káfíìn wọ́n máa ń ti fọ́ra àwọn هم انطلق يتورعون يتورعون يتورعون في التكبير فنظر يعني هذا كافر يكفر معين اه وتشي وبرمه بيسمو ولا يتبع وضوابط التكبير وشروطه هنا وضوابطها هذا الضوابط لا تبهيه يوجد نقطة في التكبير ثم شيء يجب أن يكون هذه لا ينقل إلا في وشكراته تعولا لا ينقل إلا في تفسير ọmọ ìdókòlẹ̀ ọmọ ìdókòlẹ̀ ọmọ ìdókòlẹ̀ ọmọ ìdókòlẹ̀ àbídẹ́bù ẹ̀rọ wọn ni wọ́n wọ́n fún àbí ọ̀rọ̀ tó lè fọ́n lẹ́nu mi ọ̀rọ̀ lẹ́nu tó ti ní máa bọ́ọ̀lẹ̀ bí ebè yìí àmọ́ tó ní pé ọmọ ó ṣe fẹ́ ìwé ni àní kà sí pé ó ti di ebè yìí lẹ́yìn náà ayé fún ẹ̀mú kàrà hàn ìdí ayé fún ẹ̀mú kàrà ẹ̀kọ́ jẹ́ ní wọ́n jẹ ń pa tí jẹ́ yẹn ń wọ́n fà lọ́wọ́ wọ́n fà lẹ́sẹ̀ ẹ́ nínú Ramadan jẹ́mọ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀bù àtọ́jú sinapu ẹ̀bù ṣílíkù nìyẹn sinapu kọ́ ọ̀sìn ṣílíkù ọ̀sìn kìfẹ́ra ọwọ́ ti mú náà lórí àwọn àwọn ẹ̀bù làdà nítorí kèbèrè nítorí pé pàdé ó ti dẹ́gbẹ́ kéèyàn tó lè pèsè tẹ̀lé ìyẹn wọn farabalẹ̀ kéèyàn tó kàn máa wọn á lábàjá ká bẹ̀rẹ̀ bá kan ti wọ́n ti lẹ̀ wọ́n ti lẹ̀ nílẹ̀ nílẹ̀ yẹn lákòókò tó lọ́wọ́ bá mọ́lẹ̀ yẹn o àkọ́kọ́ ọmọ kọ́ ọmọ kí ń da adágọ́ tó lẹ̀ yẹn o ọmọ tó lè kàn sí lẹ̀ yẹn bá ọ̀bá ti mọ tó ń tọ̀ ń ṣe ìwọ́n náà mọ́ṣe kí ni wọ́n lẹ̀ o nítorí pé lọ́wọ́ padà tó pé ìfẹ́ òun lẹ̀ òun ti sí ṣé ọmọ tẹ̀sí bàjẹ́ nu ayé ẹ̀ nínú àwọn ìwà àwọn ìlànà yóò wọ́n á bá tẹ̀sí pẹ̀lú ìkìmà ó tó rẹ̀ láti ní ìlọ kíká ìlè ìkìmà wọ́n rẹ̀ ti wà sí ọmọ fún àwọn ẹ̀mẹ̀lú ìkìmà a ní àwọn àwọn èèyàn méjì nílẹ̀ Yorùbá mi tí wọ́n wà lórí social media ọ̀rọ̀ yìí mo dókè kó dáadáa àwọn nǹkan bẹ dáwà tó wọn pèpèpèpè àwọn náà ti pèpè àti sọ́nà àwọn tó kí àwọn tó kì síbẹ̀ ní ìjọba ṣe kí nìyẹn olú ìlà tẹ̀lé lọ síká ó ní wọ́n ti rán náà ti bí kí màbá wọn sọ wọn gbọ́ èpè ló kù táwọn ṣe kí ni àìmọ̀ tó fún wọn eléyìí ni ọ̀rọ̀ òye ọ̀rọ̀ ṣe kí ni ẹni wọ́n ti súnmọ́ tó bá tó bá ṣe sí ẹni ìgbà tó dé pé àfọwọ́ ara wa kọ́lé kódà ara wa làwọn kà á sí kódà nígbà bí wọ́n gbàgbé àwọn ẹ̀yà àbá àgbàgbà ilẹ̀ ránṣẹ́ yẹn sẹ́nìkan kò sí ní àlá ìdáàbòbò òdòdó àbí ẹ́ ìdáàbòbò kí ọmọ sídù ìdáàbòbò kí ni òdòdó àmọ́ ìkímọ̀ táà sí gbòdòdó kàyẹ̀ pẹ̀lú tàbá tó ti gbọ́ òsìlẹ̀ kama kama láti dáwà dáa àwọn tí bídíà wò wọ́n wọ́n pẹ̀lú lọ́nà ìbá ti gbé ẹ̀yọ́ máa ya ayébẹ̀tẹ̀ ti dáwà àbíká máa fi ẹ̀sí ẹ̀yẹ́ ọlọ́dẹ bá fi wọ́n sì ẹ má fi fi ẹ̀yẹ́ o ẹ má bu o bẹ́ẹ̀ bá bu owó ṣe kí ni wọ́n gbé mi náà o ẹ̀ wọn ò ní mọ̀ sáwọn ọkùn mi wọ́n ti sọ ibú ọlọ́dẹ bá bu ìyàtọ̀ bá ti dáwà ẹ má ṣe pẹ̀lú èèyàn eléyìí ká mọ̀ mọ́ máa dáwà wa o kéèyàn kàlẹ́ àbá àgbàkálẹ̀ Yorùbá ẹ̀ kéèyàn wọ́n ti kí kí gbogbo ọba kàmọ́ lè ní fọwọ́ náà nígbà wọn sọ yóò ṣègbè lójú ẹ̀ kọ́mọ pé bàbá lẹ́wọ̀n ní mújírí kọ́mọ pé nínú ìlànà jíkọ̀ wọ́n sì tó yé wọn lásìkò wọn ó sì lọ kí wọ́n tó ṣe tọ́wọ́ ní kíni tọ́wọ́ ní kíni tó kú wọ́n sì tọ́ pọ́ sí wọ́n sì tọ́lé wọ́n sì tẹ́jú bẹ́ẹ̀ ẹ̀dá ni wọ́n jọba wọ́n ìlú kíni wọ́n ìlú máa dùn lọ́dọ̀ bá wá rí báyìí a máa tọ́lá àforíjì fún ẹlẹ́yìn tó kù díẹ̀ káàtó a ti máa tọ́lá àdúrà fún ẹlẹ́yìn tó ṣe kí ni èyí tó dáa bí ipò tí wọ́n wà níwájú ọlọ́run nínú mọ́nájú sàlàbí àti pé ẹni tó mọ̀ fẹ́lẹ̀ kan wá ní ìgbìmọ̀ wà ní ọwọ́ káàlì tó mílẹ̀ sàlàbíyà ó tó ti kú òtù sàlàbíyà nítorí pé a lè sọ pé nìkan ọmọ àjẹ́nà ni àtúkárẹ́ rí a lè sọ pé nìkan ọmọ àjẹ́nà àtúkárẹ́ rí àwọn rẹ̀ ìkọ́tà àlùwáhàyè àwọn wọn tí ọ̀bá dáa tí wọ́n bá sọ kalẹ̀ nínú àwọn bàbá àbá tó ti lọ yàtọ̀ fáwọn tí mo dárúkọ yìí àtàwọn náà àtàwọn ẹlòmíì àwọn ṣàtúnṣe ẹ̀ àdínkù tí wọ́n tóbi àwọn tóbi báwọn bàbá wọ́n sì tóbi táà lórí àwọn ṣàtúnṣe rẹ̀ pẹ̀lú kéde pẹ̀lú pẹ̀lẹ́ kéde ó pẹ̀lú sàlàfíà jẹjẹrà àmọ́ gbà gbìgbà wọ́n máa ń sàrọ̀ ara wọn àwọn àbá àti wọn jẹ́ sàlàfíà wọ́n jẹ́ máa ń sọ ọmọ láàánú ara wọn àbáṣálábí ní pèsè súnà àbáṣálábí ní pèsè súnà àbáṣálábí ní pèsè súnà ọwọ́ ṣe mi sí bóyá àbámàṣe àti ìtòsítòsí níbi ṣé ọmọ ọmọ kí ni ipò kí ni ipò ipò táwa ta ẹsẹ̀ ẹgbọ́n pátá yìí àìsàn pátá yìí àbáyọ ẹsẹ̀ àbàbọ̀ súnà kẹ́lẹ́sì yẹ ìjọba ìlẹ́sì yẹ.

àwọ̀ lè àbápàrọ̀ nílò nígbà wà bá sábà wà bá ṣe ṣe sábẹ̀ nítorí tó ní sí ẹ̀yọ̀ kan nígbà wà bá àwọn ẹ̀rẹ́ yẹn ni bí lóòótọ́ náà bá ṣe ní sí ẹ̀kan bá ṣe náà jẹ́ kalẹ̀ àmọ́ tó dínú ìjọba ṣe fẹ́ nìkan àwọn ẹ̀wọ̀ wọ́n ti gbọ́ ìjọba kan wọn náà ẹgẹ́ bíi pé àǹtàgẹ́rù màṣù nítorí sí ni wọ́n ti fún wọn náà ìjáde sọ́ra wa ẹlòmí ayé ní ìjà láàrin wa àwà ìyìnà ẹ̀yọ́mọ̀ ya ẹlẹ́ sọ́ra pé ká máa nẹ̀yàn ká máa jẹ́ àyàbọ́ ẹ̀lẹ́sẹ́dá àwọn àfáà tàbá ní pé wọ́n ń gbìyànjú lọ́nà súnnà tẹ́lẹ̀ tí ń bá ń sọ̀rọ̀ yìí sí tẹ́lẹ̀ ilé sẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ ló máa tóbi sí èkè ilé ọkọ̀ wábá mi àdúgbò pè ní ọwá gbó pọ̀ ní lórí tẹ̀síṣì lórí fóònù sí orí íńtánẹ́ẹ̀tì ọwá ní abẹ́ sàlàyé àwọn àdágbájá ní tó kó sí olórí ilé máa ń sè yẹn olórí ilé tó ní kàṣí lónìí tí wọ́n ṣé ìwọ wọ́ bẹ́ẹ̀ni tó ṣubú kó tó dìde ṣé ìwọ ọkọ yẹn kẹ́kọ̀ọ́ máa gbà yẹn pé àfọ àṣúgbà kan àwọn èèyàn ń ta ẹ̀rẹ̀ bá ọyẹ kọ́ ọmọ ṣubú lórúkọ ọmọ bẹ̀ lọ kọ́dà bá àbáyọ̀ bá gbọ́n táwọn èèyàn bá sọ fún ìjẹ́kùn nígbà àfáàyè fún bàbá ṣubú yìí ṣubú láyìí àwọn yóò dìde ah mo ní rẹ́sì wọn àwọn ọmọ sílẹ̀ yìí àwọn tí wọn ṣe bẹ́ẹ̀ jẹ náà àníyàn dá máa ẹlòmí nǹkan tí yín tó lóun òun lẹ̀ òun gan tí wọ́n ní kí ló ṣe alọ́wọ̀ ọmọ àníwọ́n lè mílẹ̀ lẹ́ ní ìdákùn sí èyàn ni ẹ́ èyàn ni ẹ́ tí mùsùlùmí ni ẹ́ ọmọ jẹ́ gbogbo sẹ́ẹ̀rẹ̀ lórí ìjọba tí ó àlùkìyàmà nípa ní ọ̀rọ̀ mi ìjọba ṣẹ́kù àhà wọ́n ní ẹjọ́ ajẹ́ sàlàbí lónìí kò ní máa bá wọn ẹlẹ́bọ̀ ṣe ń bọ̀rọ̀ kò ní máa láwọn láti bíjà lọ́rẹ̀ láwọn tí wọ́n ti pinnu báwọn olùgbé kí ni àwọn tí ń kúrò ní bíjà wọ́n jẹ́ àwọn ìsúná àwọn arìkìtì ògbóǹ tàbí kìtì àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ẹ̀yẹ ká fúra fún láàmù ọ̀sùn hájú rẹ̀ ẹ̀yẹ kò sí hájú rẹ̀ kó mà pé tó kò sí òṣèlú ní òṣèlú ọ̀nà ọ̀nbẹ̀rẹ̀ bọ́ọ̀lẹ̀ lọ́rẹ̀ tímọ́tímọ́ ọmọ yẹta wọ́n láwọn mẹ́kọ́ onírúurú ọ̀sán bí wọ́n wá jẹ́ alùbídà alùbídà lẹ́kọ̀ọ́ alùbídà lọ́sọ̀ alùbídà lómi o àwọn kà sípò àwọn táwọn sọlẹ̀ kan ni o àmọ́ rẹ̀ tímọ́tímọ́ wọ́n bẹ̀rẹ̀ lọ́sàlátù rẹ̀ àwọn àtúnà ti délẹ̀ ní lọ́sàlátù ó dé lọ́sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù ọ̀sàlátù tọ́bà tí kó lójú kan yámọ̀ rẹ̀ rẹ̀ wọ́n sì rí kó mú wáyé lọ́ta fọ́kàlùkù níwọ̀ rẹ̀ lẹ́yìn tó ríta kó mú lẹ́yìn náà tó ń pọ̀lù òkú ọ̀sàmíyà òkú ọ̀sàmíyà ọmọ sẹ́kù èmi ó alẹ́ àtẹ́lẹ̀ tó ń bá la ríṣù ìbìlà gbogbo ẹni tí ọba ti ẹbọ tí ìka ìbọn mọ lọ́wọ́ wọ́n lè abílẹ̀ أخي مقصر ربما مقصر ربما أن يكون مقصرا ولله ما جاء جاء tó bùkátà inú ìgbàtọ yẹ fọmọ ṣe tó ti ní bá ṣe kíni a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdí wọn ti ṣe tó kúlẹ̀ káàtó àdìbá ṣe kíni àdìbá ṣe àgbà tó bá ti jẹ́ lẹ́bọ̀ ẹni wà ti jẹ́ lẹ́bọ̀ kí ni wọ́n pè jẹ́ bá mùsùlùmí kò sí bílà bùkámírà fọ́tọ́ ti kẹfẹ́ yìí kí làwọn máa ń pè yìí ti ń ṣe bílà kejì kí làwọn máa ń pè mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ níbi bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n nínú àdó rẹ̀ àtẹ́gbára rẹ̀ fọlọ́fọ́sẹ̀ ká ìyẹn lòkọ̀ kan wa ọmọ yára rẹ̀ tí o bá jẹ́ lẹ́kọ̀ọ́ tí o sì ti di àtọ́sọ́ ní kẹfẹ́ rí ọmọ yára rẹ̀ lẹ́sẹ̀ ní o ọ̀fẹ́rẹ́ rẹ̀ látara pé tàbí ìyẹn ọ̀fẹ́rẹ́ rẹ̀ látara pé tàbí ìyẹn ọ̀yẹ̀dú ọwọ́ akólera rẹ̀ lérí àwọn ìdí ń ṣe tó kù di èbèrè.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 ní ìdí ọ̀rọ̀ àṣọ àjọkọ̀ ọ̀la